ìwọ tí o gbé ògo rẹ ka orí àwọn ọ̀run láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́ nígbà tí mo ro ọ̀run rẹ iṣẹ́ ọwọ́ rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀ kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò ìwọ sàdá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju ọlọ́run lọ ìwọ sì ti fi ògo àti ọládé ní adé ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ àwọn àgùntàn àti àwọn màálùú pẹ̀lú àti àwọn ẹranko ìgbẹ́ àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja òkun tí ó ń kọjá lọ ní ọ̀nà òkun olúwa olúwa wa orúkọ rẹ ti ní ìtò gbogbo ayé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó dá wa sí ọlọ́run tó pa wá mọ́ láti january títí di october kí la fi fún ọlọ́run tó fi dá wa sí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa yìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa gbéga ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yìn fún àánú tí à ń rí gbà lójoojúmọ́ ó ń pèsè fáìní wa kò jẹ́ ká tọrọ jẹ a ò ṣàìsàn àìsàn tí ó borí wa kò jẹ́ kó kó ṣe wá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa yin ọlọ́run ẹ jẹ́ ká yìn lórí àwọn ọmọ wa ẹ jẹ́ ká yìn lórí ẹbí wa ẹ jẹ́ ká yìn lórí iṣẹ́ wa ọba tí ò jẹ́ kí iṣẹ́ wa ó dìṣẹ́ ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn à ń lọ ṣáájò ó ń pa wá mọ́ àwọn tá a dágbére fún kò jẹ́ kán mọ ibi tá a lọ ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa gbéga jẹ́ ká máa yìn ẹ jẹ́ ká máa gbéga ẹ jẹ́ ká yìn fún àlàáfíà ọba tí ò jẹ́ ká àlàáfíà wa ó di fíàfíà ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká máa gbéga ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn ọba tí ò jẹ́ àdìdàkudà ẹ jẹ́ ká gbéga ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká gbéga Jésù Olúwa wa ẹ jẹ́ ká dúpẹ́ lórí ìpéjọpọ̀ yìí ọba tó ń gbọ́ àdúrà wa ẹ jẹ́ ká lọ fi ògo fún lórí ìpéjọpọ̀ yìí a ò ṣe wàhálà lórí ẹnikẹ́ni a ò sáré òjijì lórí ẹnikẹ́ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa yìn ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn kò sí ìyọpẹ́ tá a lè fún un tó tó nǹkan tó ṣe fún wa ẹ jẹ́ ká máa yìn ẹ jẹ́ ká máa gbéga ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn lórí bàbá wa àti ìdílé wọn ẹ jẹ́ ká yìn lórí ẹbí kọ̀ọ̀kan kò jẹ́ asáré òjijì lórí ẹnikẹ́ni ẹ jẹ́ ká gbéga ẹ jẹ́ ká yìn ín torí pé ó ń gbọ́ àdúrà wa ní gbogbo ìgbà kò jẹ́ kí àdúrà wa kó kó di ìkọ̀sílẹ̀ ẹ jẹ́ ká gbéga Jésù Olúwa wa ẹ jẹ́ ká lọ bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti níṣe tó lè mú kí àdúrà wa kó má já ìtẹ́wọ́gbà pé kọ́lọ́run kó dáríjì wa àdúrà ní orúkọ. rẹ̀ jẹ́ Jésù. Olúwa dáríjì Olúwa dáríjì Olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti ní ìṣe. láti wẹ̀ wá mọ́ kúrò nínú àìṣedéédéé. Jésù Olúwa wa ẹ jẹ́ ká lọ fi dágudúró lé ọlọ́run lọ́wọ́ pé ọlọ́run tó ti ń bá wa bọ̀ kó mọ̀ sí fi wá sílẹ̀ ẹ jẹ́ ká lọ gbàdúrà àdúrà. ọlọ́run ìyanu àfi dágudúró lé ọ lọ́wọ́ àti gbogbo ẹ̀ka tó wà nínú rẹ̀ lórúkọ jésù ìwọ ló ti ń bá wa bọ̀ olúwa mọ̀ fi wá sílẹ̀ o ohun tá a máa dáwọ́lé tá fi dẹni ẹ̀kọ́ lórúkọ jésù mọ̀jà dáwọ́lé o olúwa wà pẹ̀lú wa. Jésù Olúwa wa ẹ jẹ́ ká lọ fi twenty one days prayer and fasting lé Ọlọ́run lọ kókó Ọlọ́run kó wá gba àkóso a ò lè dá ohunkóhun ṣe a fẹ́ kó dá bírà. a ò kàn fẹ́ mọ̀ ṣe prayer and fasting lásán a fẹ́ rí ọwọ́ agbára Ọlọ́run lọ́dún ìgbà àdúrà ní orúkọ ayé ẹnìkọ̀ọ̀kan wa pàdé lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ láti ọjọ́ kìíní títí dé ọjọ́ tó gbẹ̀yìn olúwa fẹ́ rí ọ olúwa fẹ́ rí ọ olúwa fẹ́ rí ọ olúwa fẹ́ rí ọ olúwa fẹ́ rí ọ ògo ni forúkọ rẹ. jésù olúwa wa ẹ jẹ́ ká lọ béèrè fún ààbò pé ní gbogbo ọ̀nà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru dájú lórí wa àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ìyanu a béèrè fún ààbò Olúwa dáàbò bò wá Olúwa dáàbò bò wá Olúwa dáàbò bò wá Olúwa dáàbò bò wá. jésù olúwa wa ìkúnlẹ̀ wa sọ̀kan ìbéèrè wa ó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa kó lọ béèrè afẹ́kọ́lọ́run ṣe fún wa. Jésù Olúwa wa ẹ jẹ́ ká wá lọ ra wá padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù pé gbogbo àbá ète àti mọ́ sátánì lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa pé kọ́lọ́run kó sọ̀dà àdúrà. Jésù Olúwa wa ẹ jẹ́ kí a máa ṣe àmì bá a ṣe ń ka psalm ninety one ẹni tí ó jókòó níbi kọ̀kọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà mí nínú ìkẹ̀kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò mí abẹ́ ìyẹ́ rẹ̀ ni èmi ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò máa ṣe asà àti àpáta àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń rìn ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbàrún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò sún mọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ni àwa ó fi rí i tí àwa ó sì fi máa wo àwọn ènìyàn búburú nítorí ìwọ ní ṣe ààbò wa àwa ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn karùn kan kì yóò sún mọ́ ilé wa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 dùn ni òun ó fi tẹ́ wa lọ́rùn òun ó sì fi ìgbàlà rẹ̀ mú wa. ní orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa gbé ga a ṣe yín lọ́ba torí pé dára sí wa bí a bá ní ẹgbẹ̀rún àwọn kòtò láti fi yìn yín fóńtẹ́ ìjẹ́ fóńtẹ́ ìjẹ́ fóńtẹ́ ó ti jẹ́nu ayé wa ògo ni forúkọ yín olúwa mo ra oṣù kọkànlá padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù gbogbo àbá ète àti ìmọ̀ sátánì lórúkọ jésù olúwa bá wa sọdà sí ààbò rẹ kó dájú lórí wa ayọ̀ wa kó kún gbogbo ibi tí bàtà ti ń ta ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ olúwa a fẹ́ kó bòróró ìtura sí lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ a ó máa yìn ọ́ a ó sì máa gbé ọ̀gá ìsìn onídọ́wọ́ rẹ olúwa gbàkóso láìsí rẹ a kò lè ṣe ohunkóhun olúwa gbàkóso níparí ohun gbogbo ká lè yìn ọ́ jésù agbára wa Okay, hallelujah. ṣe number five thirty-five olùgbàlà wa ọ̀wọ́n bí a kò tilẹ̀ rí ọ àwa fẹ́ orúkọ rẹ ju gbogbo ayé lọ àwa wólẹ̀ àjúbà sí ọ làwa ń kọrin ìwọ làwa fìyìn fún olúwa ọba wa. tọ́jú wa lálẹ́ jẹ́ káyìn nítorí pé òun ni ọlọ́run ọlọ́run olùbùkún ọlọ́run olùdáǹdè ọlọ́run olùràpadà ègbè lẹ́yìn ọmọ òrukàn gbanigbani tó tó gbani pé ní òrukàn dídùn yìí lóko nítorí pé ó ṣòwò ọ̀tún nínú ayé rẹ lọ́wọ́ mi gbé ga nítorí pé ó ní òjá kí aṣọ yà léjì padà yí yóò yà wá lẹ́nu bàtà bá rí Jésù hallelujah ẹni tí ó yẹ láti gba gbogbo ìyìn àti ọlá ọba tó fẹ̀mí lẹ́lẹ́ fáwọn ènìyàn tó dá wa sí ala oṣù mẹ́wàá já láyọ̀ àti àlàáfíà ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀ atẹ́gùn ló ti fẹ́ ọ̀pọ̀ ilé ti wó ṣùgbọ́n ilé wa dúró ṣinṣin omi ò gbé wa lọ iná ayé omi ayé kò wọlé wa ògo ni forúkọ olúwa gẹ́gẹ́ bí ọmọ tó mórí onílẹ̀ ọjọ́ ìdúpẹ́ ọjọ́ olúwa tó gbẹ̀yìn oṣù yìí ẹ jẹ́ kí a múra sílẹ̀ láti yan ọlọ́run yìí ọba tí ó ṣòwò dáadáa fún wa bí a ti ń wọ oṣù kọkànlá lọ lórúkọ jésù oṣù náà yóò tù wá lára a ò ní rí ìdààmú àti wàhálà bí ó ti ṣèlérí fún wa pé òun fẹ́ ayọ̀ lọ́dún náà jà lórúkọ jésù èmi àti rẹ nígbà tó bá di ọjọ́ kọkànlélógún ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí àwùjọ kí aleluya àwùjọ yìn olúwa lógo ní orúkọ jésù kristi olúwa wa ẹni tí ó bá ní ọkọ̀ yìí ẹ jọ̀ọ́ kí ó lọ gbé tàbí tí kò lọ ṣe àtúnṣe wọ́n ní wíńdò ẹ̀yìn ẹ fi ẹ gbé Toyota Jeep nọ́mbà KSJ. 6968 white color Toyota KSJ 6968 funfun ní ọkọ̀ náà tó náà ẹjọ́ ẹ lọ ṣe àtúnṣe Olúwa kó ràn wá lọ́wọ́ jẹ́ kí a fetí sí àwọn ìfilọ̀ wa lẹ́ẹ̀kan ṣe àdúgbò lọ́wọ́ Ọlọ́run ọba tó fi rọ̀ fẹ́ rà wá padà tó dá wa sí láti ọjọ́ Olúwa tó kẹ́yìn nínú oṣù kẹwàá ọdún 2023 gbogbo ògo ìyàn lára ìfọ ọlọ́run gẹ́gẹ́ bí a ti fi lọ́wọ́ ní ẹ jẹ́ ká èdè dúró ká kàlúyà mẹ́ta gẹ́gẹ́ bí ọmọ tó ń moore láti dúpẹ́ ọ̀pọ̀ ìdánwò ni a ti là kọjá láti bọ̀dọ̀ dún yìí ṣùgbọ́n olúwa ràn wá lọ́wọ́ adúró ṣinṣin nínú rẹ̀ hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo ògo fún kábíyèsí o jẹ́ kí a jókòó jẹ́ ẹjọ́ àwọn gbogbo àwọn tí a bá ń bá wa jọ́sìn fún ìgbà àkọ́kọ́ kí wọ́n dìde dúró kí a kí wọn káàbọ̀ sínú ìjọsìn yìí ilé bàbá wa la wà tàbí àwọn tó bá yẹ tó bí ọjọ́ mẹ́ta díẹ̀ tí bóyá a lọ sínú àjò ẹ jẹ́ ká dìde dúró ká kí wa ara wa káàbọ̀ síwájú olúwa hallelujah ẹ kí ẹnìkejì ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ náà pé a kú oríire congratulations torí àti laosu mẹ́wàá jábà congratulations. àwọn ẹ̀kẹ́ hallelujah a rí ìwé pàtàkì gbà láti ọ̀dọ̀ ẹbí àwọn bàbá wa olùṣọ́ àpọ́sínú ra Kristi àti màmá wa jíire haa bí mi ṣe máa ń pè wọ́n nìyẹn ọ̀dẹ́nẹ̀yẹ tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ àti ẹbí Adénúgà wọ́n kọ lẹ́tà ọpẹ́ kí n kà á báyìí pé àwọn ẹbí méjèèjì wọ́n fi tìfẹ́tìfẹ́ tìrònútìrònú dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ọlọ́run ní Dagunduro nẹbí Dagunduro àti. Yorùbá Christian Fellowship fún ìbákẹ́dùn ìtìlẹ́yìn ìrànlọ́wọ́ àti ìfẹ́ tí ẹ fi hàn ní àkókò ìgbà tí wọ́n ń la tí ẹbí náà ń la àkókò ìṣọ̀fọ̀ kọjá wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa fún ọ̀rọ̀ ìmúnilọ́kànle àti ìmúniláyàle ohun ìfẹ́ ohun ìtùnú àti fífi ìtọ́jú hàn ní àkókò yìí wọ́n gbàdúrà pé olúwa kí ó bùkún gbogbo wa wọ́n ní olúwa kó bùkún gbogbo yín wọ́n ní àjọṣe wa kò ní bàjẹ́ o wọ́n ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ ní àtẹ̀yìnkù kò ní ṣẹlẹ̀ nínú ẹbí oníkankan wa mọ́ wọ́n sì ń dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ wọ́n ní tìyín nínú olúwa òun bàbá wa àpọ́sílẹ̀ àti ajínrere nora kristi ọ̀dẹ́nẹ̀yẹ wọ́n ṣojú fún gbogbo ẹbí ẹ̀kẹ́ hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ọ̀sẹ̀ tí a lò kọjá yẹn ní àná ni wọ́n fi ara rẹ̀ ohun arábìnrin wa náà lélẹ̀ màmá wa adé abisola adenuga à ń gbàdúrà pé kó lóa kó jọ kó tẹ wọn sí afẹ́fẹ́ rere kí ó sì dá àwọn ọmọ aya àmì àwọn ọkọ àti gbogbo ibi tí wọ́n fi sílẹ̀ kó lu àkó dá wọn sí ẹ̀kẹ́ hallelujah. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run orin yẹn ní ìwòye èsì làjọ ń jó adúpẹ́ olúwa ilẹ̀ ògbé mi ògo ni forúkọ olúwa ní ọgbọ̀n ọjọ́ oṣù tí a wà yìí ti ṣe ọjọ́ ọ̀la wákàtí díẹ̀ sígbà tá a wà yìí a ó bẹ̀rẹ̀ àdúrà lọ́jọ́ mọ́kànlélógún ti ọdún 2023. twenty three gẹ́gẹ́ bí. gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀ṣẹ̀ gbọ́mà ẹ ké hallelujah àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún sílò wa nìyí a ti bẹ̀rẹ̀ àdúrà àti àwẹ̀ yìí ó ti tọ́jọ́ díẹ̀ èrè àti èmi ẹlẹ́rìí pé olúwa ń dábìrà olúwa sì ń ṣe òun yanu so gbàtí wọn bá ní ká kí hallelujah yẹn wọn wọn ṣe dáadáa torí pé a tún ti wá sí sílò láti wá bá olúwa pàdé láti wá gba àrètí ọdún yìí hallelujah ńlá kan o hallelujah ògo ni forúkọ olúwa nítorí náà bẹ̀rẹ̀ láti ọjọ́ ọ̀la títí di ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá ọdún tí a wà nù rẹ̀ yìí tí yóò wípé ọjọ́ mọ́kànlélógún gééré a wà nínú àwẹ̀ àti àdúrà tó wá bá olúwa pàdé ní sílò yìí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe a ó sì máa pàdé ní iná aago mẹ́fà ní ojoojúmọ́ ẹ àwọn àdúrà gbogbo sorry àwọn ìwé àdúrà ó ti wà ní sẹpẹ́sẹpẹ́ ẹni tí ó bá ti gbà tiẹ̀ kó dúró lẹ́ni kó gbà kó rí àwọn tí wọ́n wà nídìí ètò ìwé àdúrà àti ohun gbogbo tí a ti fi lọ fún wa tí ó rọ̀ mọ́ ètò àdúrà yìí olúwa yóò ràn wá lọ́wọ́ o olúwa yóò ràn wá lọ́wọ́ o tó náà tó bá ti gbà tiẹ̀ dúró ní ẹ̀yìn sí lówùúrọ̀ yìí kí o rí àwọn kọmitì tó wà nídìí ètò yìí kí a lè gba àwọn ìwé àdúrà wa lórúkọ Jésù tó tún kẹ́bi àtàdúrà wa pọ̀ tó kù lọ́jọ́ fi àṣẹ dá wa lóhùn bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ẹ̀mí àti ọkàn láti pèsè ohun ìtura tàbí ohun tá a fi ń sínú ààwẹ̀ fún ọjọ́ mọ́kànlélógún yìí ẹ jọ̀ọ́ kírú ẹni bẹ́ẹ̀ kó àwọn màmá wa màmá wa evangelist ọ̀dẹ́nẹ̀yẹ tàbí àwọn máa wa ajínrere obìnrin Beatrice Adéwùsì Mrs Beatrice Adéwùsì praise God ẹ jọba àti máa ṣe náà nìyẹn o ẹ jẹ́ kí adekọ wọn má dàpọ̀ ní ward ẹ kí wọ́n lè fètò sí wọn á lè ṣàlàyé tí a tún nílò ní ọjọ́ kọ̀ọ̀kan Olúwa yóò sì máa pèsè fún gbogbo àná ẹ wa gẹ́gẹ́ bí bàbá ti máa ń sọ ẹjọ́ àwẹ̀ náà ẹ bí Olúwa bá ti fún wa ní oore sí ni o ohun tó dára náà ká gbà látàrí dalẹ́ ṣùgbọ́n nítorí kí a má bàa da iṣẹ́ àdúrà mi lẹ̀ a má tún da iṣẹ́ àdúrà mi lẹ̀ bọ́lá bàbá ti fẹ́ lórí ọ̀fẹ́ sí bó bá jẹ́ aago méjìlá lólè a break ògo ni forúkọ olúwa ọkàn wa lọ́lọ́run wò ẹni bá lè break ní aago mẹ́ta ògo ni fún jésù ẹni bá lè lè pé daago mẹ́fà kò sí èèwọ̀ ń bẹ̀ ṣùgbọ́n olúkúlùkù bí ìwọ̀n agbára rẹ̀ bá ti tó nítorí ọjọ́ orí àti àwọn tó rọ̀ mọ́ olúwa kó ràn wá lọ́wọ́ o. ẹ àwọn ètò ìjọsìn wa tí à ń gbé sórí afẹ́fẹ́ gbogbo ẹjọ́ jẹ́ ká máa share ká máa pín ká máa like ẹ̀ ká dẹ̀ máa make comment ká máa ra ìràwọ̀ pàápàá náà ń bẹ olúwa kó ràn wá lọ́wọ́ à ń polówó ìrere ni bọ́n bá rí bàbá wa jaifos nínú àwọn tí wọ́n pín sí nínú àwọn tó jẹ́ ìnáwó àwọn àtúntò pé wàá Jairus ló ṣí àì wọ́n á wà fọ́ọ̀sì láti wò nítorí wọ́n fẹ́ máa gbọ́n tí bàbá bá ń ṣe bàbá dẹ̀ rí bẹ́ẹ̀ náà ní olúkúlùkù wà gbọ́ la láwọn tí ó ń tẹ̀lé wa tó fẹ́ tiwa tán fẹ́ Ọlọ́run nítorí náà àsìpolówó ìrìn náà ni nípa bẹ́ẹ̀ ó ń tàn kálẹ̀ àwọn àdúrà wa ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ń tẹ̀síwájú bẹ́ẹ̀ nípa nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ àdúrà ọ̀rọ̀ òwúrọ̀ ó ń tẹ̀síwájú lára àárọ̀ ní gẹ́gẹ́ bí aago mẹ́fà àbọ̀ bí a ti ń ṣe a máa pàdé ń bí ní aago mẹ́fà ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí ètò àdúrà ọlọ́jọ́ mọ́kànlélógún yìí yóò ti lọ. àkókò tó láti mú àwọn ọrẹ àtìdámẹ́wàá wa wá ṣùgbọ́n ṣáájú ìyẹn òní ní ọjọ́ olúwa tó gbẹ̀yìn ọjọ́ ìdúpẹ́ gbogbo alátàn pé ọjọ́ ìdúpẹ́ ni òní tí dé àkókò yìí àwọn méjì ni àṣírí tí wọ́n fi orúkọ ọlẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀rí ẹ jọ ẹ tó bá lọ́rọ̀ ẹ̀rí fẹ́ ṣe dúpẹ́ ẹ jẹ́ kí ó dé ti gbọ́ wa kí a tó wọnú ìdúpẹ́ lọ ní pẹrẹu gbogbo wa lọ́jọ́ ìbí October ẹ múra alẹ̀ mọ̀ pẹ́ ti gbáradì Olúwa ràn wá lọ́wọ́ o gbogbo àti Olúwa ṣeré fún ní oṣù yìí gba ti máa ń kà lọ́kàn ọjọ́ kan ẹ múra alẹ̀ fún ìdúpẹ́ bí a ti ń dúpẹ́ lórúkọ Jésù oore wa yóò máa pọ̀ sí i jẹ́ mo ti sọ àwọn méjì ló ti forúkọ lẹ̀ a dúpẹ́ fún àwọn bàbá wa àti ibà oṣù náà ní ọjọ́ ìbí wọn ẹ kí hallelujah bàbá wa àti ìbá oṣù náà ní ọjọ́ ìbí wọn ó tọ́jọ́ mẹ́ta mo gbà pé àwọn náà ti gbáradì wíyé fún ìdúpẹ́ ní ọjọ́ òní olúwa kó ràn wá lọ́wọ́ o ẹ jẹ́ ká èdè dúró bí a ti ń palẹ̀ ọrẹ wa mọ́ àti ìdáhùn wa fún láti gbàdúrà kí a sì síwájú olúwa kí a ràn níṣẹ́ gẹ́gẹ́ bí máa ń ṣe ohun tó fẹ́ kí olúwa kó ṣe lẹ́yìn èyí pé kí olúwa jàre nínú àánú rẹ̀ kó ṣe fún wa. àyàn ẹlẹ́dàá wa fògo forúkọ mọ́ ẹni torí pé wọn náà ọlọ́run ọba ti ń gbàdúrà ògo forúkọ rẹ olúwa gba yín gba ọpẹ́ wa àwọn ìdámẹ́wàá tọrọ wa láti fún aṣáájú rẹ gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ àti béèrè wa olúwa dá wa lóhùn ṣe rere fún wa lẹ́dàá olúwa ràn wá lọ́wọ́ àwa àti ọ̀rẹ́ kọ́sì tó gbà ní orúkọ jésù kristi olúwa tó lùgbàlà wa àmín bí àwọn ẹgbẹ́ akọrin ìdámẹ́wàá àti àwọn ọ̀rẹ́ wa wá. thank you ò sí ọba tó tó tó tó tó tó tó kárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. ẹ̀gbọ́n mi kọ̀ọ̀rọ̀ wà bàbá. èmi ni tí jẹ́ èmi ni olórúkọ ńlá èmi ni má ṣe bẹ̀rù. ẹ̀gbọ́n mi kọ̀ọ̀rọ̀ kọ̀ Jésù. èmi ni tí jẹ́ èmi ni. sí ọba tó tó tó tó tó tó tó kárí ayé. kó gba àyìn wa gba àyìn kó gba ọpẹ́ adúpẹ́ fún ọ̀rẹ́ tó fi fún wa láti ọba àpò láti mú wa ní òwúrọ̀ yìí gbogbo àpò tó ti mọ ọ̀rẹ́ náà wà ọ̀pọ̀lọpọ̀ ìbùkún Olúwa fi gbogbo àwọn tí wọ́n lọ́kàn láti wá tí kí wò sí àǹfààní ní orúkọ Jésù lọ́pọ̀lọpọ̀ Olúwa á wọn wàá sọ àgbè wọn di ńlá ayọ̀ ẹ náà sì mọ́ fún ògùn rẹ̀ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́. ké hallelujah jẹ́ kí a jókòó nígbà tá a fetí sí Ọlọ́run tán ó kà fún wa. God ẹ jẹ́ ká yin olúwa lógo. pàtàkì ti òwúrọ̀ yìí pàákà láòrì nínú ìwé Matthew orí ogún láti ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ kẹrìndínlógún Matthew orí ogún láti ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ kẹrìndínlógún tí ó kà báyìí nígbà tí ó di ojú alẹ́ olúwa ọgbà àjàrà wí fún ìrújú rẹ̀ pé pé àwọn alágbàṣe náà kí ó sì fi owó àgbàṣe wọn fún wọn bẹ̀rẹ̀ láti ẹni ìkẹyìn lọ sí ti ìṣáájú nígbà tí àwọn tí a pè lákòókò wákàtí kọkànlá ọjọ́ dé gbogbo wọn gba owó idẹ kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí àwọn tí ó ti ṣáájú dé wọ́n ṣe bí àwọn ó gbà jù bẹ́ẹ̀ lọ olúkúlùkù wọn sì gba owó idẹ kọ̀ọ̀kan nígbà tí wọ́n gbà tán wọ́n kùn sí baálé náà wípé àwa ará ìkẹyìn wọ̀nyí ṣiṣẹ́ kíkí wákàtí kan wọ́n sì mú wọn bá wa dọ́gba àwa tí ó ti rú ẹrù tí a sì faradà ìmóoru ọjọ́ ó sì dá ọ̀kan nínú wọn lóhùn pé ọ̀rẹ́ èmi kò ṣe ibi sí ọ ṣé bí o bá mi pinnu rẹ̀ sí owó idẹ kan gba èyí tí ń ṣe tìrẹ kí o sì máa bá tìrẹ lọ èmi ó sì fi fún ẹni ìkẹyìn yìí gẹ́gẹ́ bí mo ti fi fún ọ kò wá tọ́ kí èmi kí èmi ó fi nǹkan tí í ṣe tèmi ṣe bí ó ti wù mí ojú rẹ korò nítorí tí èmi jẹ́ ẹni rere ẹsẹ̀ kẹrìndínlógún tí ó ṣe tí ó gbẹ̀yìn bẹ́ẹ̀ ni àwọn ẹni ìkẹyìn yóò di ti iwájú àwọn ẹni iwájú yóò sì di ti ìkẹyìn nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè ṣùgbọ́n díẹ̀ ni a yàn báyìí ni a parí ẹ̀kọ́ náà fún rẹ̀. Eke hallelujah. Eke hallelujah. Adé bíi. ọ̀wọ̀ jùlọ nínú ìsìn yìí láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mo sì ń rọ̀ wá ká pọlọ kan wa mọ́ kí àmú gègé wa àti kọ̀wé wa láti kọ àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọn sílẹ̀ bí ó ti ń wọnú ọkàn wa á tún máa yí rẹ̀ wò lẹ́yìn tí a bá délé ó jẹ́ ayọ̀ mi láti pè ìránṣẹ́ Ọlọ́run tó lọ́wọ́ yóò lò fún wa ní òwúrọ̀ yìí ẹni àmì olúwa alàgbà Ebenezer Adénípẹ̀kun àgbàdo àbíkúlọ̀ akúbùkún wa nínú iṣẹ́ ìránṣẹ́ wọn Que aleluia. É que aleluia. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ àlàyé ọkàn láti dúró níwájú èèyàn ìmọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí láti pé ká jọ gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ. Èmi kàn dúró bí ènìyàn tí a rí ni Ọlọ́run fún ara rẹ̀ ló fẹ́ bá wa sọ̀rọ̀. Ìjọba mi kà láti inú ìwé ìfihàn orí ìkejì lé ní ogún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 a fẹ́ lọ gbọ́ rẹ látòrí ìtẹ̀tíká rẹ wá bá wa sọ̀rọ̀ ní orúkọ jésù àwọn tó fẹ́ ká gbọ́ ní òwúrọ̀ yìí àwọn tó fẹ́ ká mọ̀ àwọn tó fẹ́ ká fi sí ìṣe ní òwúrọ̀ yìí olúwa wa fi ràn wá lọ́rùn mo dúró gẹ́gẹ́ bí èèyàn tí a rí ìwọ tìká rẹ tí ń ṣe ọ̀rọ̀ wá bá wa sọ̀rọ̀ lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ kúrúkọ ẹ̀kọ́ da yìí lógo ní orúkọ jésù kristi olúwa wa dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ harvest point ministry àti yorùbá christian fellowship fún àǹfààní látàn fún mi yìí mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọpẹ́ mi ò lè tán fún ọwọ́ ìtọ́ni àtọwọ́ ìtọ́jú tí wọ́n fi fún wa ní gbogbo ìgbà mo gbàdúrà pé olúwa lọ́rẹ̀ mi wọ́n fún wa lórúkọ jésù àti àwa àti àwọn a ó jẹ́ fi lógo ṣèjẹ́ ní orúkọ jésù kókó tí àwọn adarí fi fún wa ní oṣù tí a ti ń gbọ́ láti bẹ̀rẹ̀ oṣù yìí ní èrè iṣẹ́ ìríjú iṣẹ́ ìríjú lápapọ̀ stewardship èyí tí servanthood apá tí ó kàn mí ní òwúrọ̀ yìí ni èrè tó wà nídìí iṣẹ́ ìránṣẹ́ gbogbo wa ló máa tá a ti gbọ́ ọ̀rọ̀ èrè gbogbo wa ni wọ́n máa ń dùn pé a fẹ́ gba èrè kí èrè tí a fẹ́ gbà ní kó bá lè yé wa ní òwúrọ̀ yìí màá fẹ́ ká wo àwọn nǹkan kan tó rọ̀ mọ́ èrè kéré tàbí gbà kó bá lè yé wa nítorí pé nígbà mìíràn ohun tí a retí bí èrè kọ́ la máa rí gbà kábà wá lè mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe yìí o kábà lè fọkàn sí pé kí ni yóò jẹ́ èrè wa ó láwọn àmúyẹ kan tó so mọ́ pé à ń gba èrè nínú ìwé Matthew ní jésù pa òwe ó pàwé nípa olùṣọ́ ọgbà tó pe àwọn èèyàn ní wákàtí ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì fi oyè kan náà fún wọn nínú ìwé ìfihàn ni màmá kà fún wa ní ìsìn tí ọlọ́run bá sọ fún wa pé òun bọ̀ kánkán èrè òun sì ń bẹ pẹ̀lú òun láti fi fún oní is an individual stuff bí iṣẹ́ yóò ti rí ohun tí ọlọ́fẹ́ kábọ̀ ní òwúrọ̀ yìí ni pé àwọn òṣùwọ̀n tí olúwa fi ń san èrè fún ènìyàn ó nílò ká mọ̀ ọ́ ká bàa lè mọ̀ tí à ń retí kí a bá lè ní àfojúsùn tí ó dára ọ̀rọ̀ ìlú tá a wà yìí ìlú ṣiṣẹ́ pẹ̀lú wákàtí ni bó bá jẹ́ pé ten dollar lówó ẹ̀ pàá wà ó ti mọ̀ pé tó bá ṣiṣẹ́ eight hours surely eighty dollars ni wọ́n ń jẹ lérè ẹ̀ ọ̀gá ẹ̀gẹ́ ò ní fẹ́ẹ́ fi ẹ̀wọ̀n ṣeré kò ní fọwọ́ kan owó ẹ̀ á pé bó bá ṣe overtime ó ti mọ̀ pé á lé one point five overtime ẹ̀ ó ti lè ṣírò ẹ̀ á pé gérégé ṣùgbọ́n ní ti èrè iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run ò kì í pín bí ìtàwọn ẹ̀dá ṣe ń pín hallelujah. bàbá wa bàbá awẹ́ olùṣọ́àgùtàn awẹ́ bí wọ́n fẹ́ sọ ní ti ìjọ́dé wà á pè bàbá olùṣọ́àgùtàn awẹ́ tí wọ́n fẹ́ sọ ní ti alágbo lédè nílé ṣà wà á sọ pé ẹ̀gbọ́n mi. wọ́n bá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ orin ní ilé iṣẹ́ ìránṣẹ́ harvest for ministry ọdún tí ilé iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin bàbá wa pín ní hundred dollar stipend lọ́dún àwọn á multiply ẹ̀ ń ti wọn pé látọ̀dún kìíní mèmí ti ń ṣiṣẹ́ ń tèmi títí ìdọ́dún tá a wà yìí àwa yìí a lè five dollar lọ àṣẹdé lánàá ní tiwa ni ṣùgbọ́n ní ti ọlọ́run ọlọ́run yìí kò pín bẹ́ẹ̀ kò pín ní number of years kí ni ọlọ́run ti ṣe ń pín ká lè mọ èrè tá à ń retí o nítorí pé ẹlòmíì àwọn disappointed èrè tó retí kọ́ ló máa rí gbà o hallelujah báyìí mo wòwe matthew orí ogún ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. nígbà náà ni wọ́n gbà á tán wọ́n sì ń kùn sí baálé náà wípé àwọn ará ìkẹyìn wọ̀nyí ṣiṣẹ́ kìkì wákàtí kan ìwọ sì mú wọn bá wa dọ́gba àwa tí àwa tí ó ti ru ẹrù tí a sì farada òru ọjọ́. hallelujah ó pe àwọn kan ní wákàtí kẹta nine a.m. ó dẹ̀ sọ fún wọn pé òun á fún wọn ní pẹ́ẹ̀nì kan bàtà ń ná pẹ́ẹ̀nì nàìjíríà ọ̀hún tí ìbí àwà àtọ̀ṣàgbọ̀ tán ẹ̀ ni wọ́n á fún wọn ní one penny pé iṣẹ́ wọn ò jọ́ one penny ni o nígbà tó di wákàtí kẹfà ó tún pè àwọn mìíràn ó pa àwọn ní nine a.m. ó pa àwọn ní twelve p.m. ó pa àwọn ní three p.m. ó pa àwọn ní six p.m. àwọn tó kọ́ pé ní nine a.m. ó sọ fún wọn pé one penny ní owó ọ̀yà yín fún òòjọ́ o àwọn yẹn làwọn ti gbọ́ àwọn yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ ní nine p.m nine a.m. ẹ ṣe àwọn tó wá pè ní no six nine three six àwọn tó pè ní six a.m. àwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìdájí ó sọ pé one pen lówó wọn ó pa àmì ní nine ṣe wọ́n pé àwọn tó pè ní six àwọn tó pè ní nine wọ́n dé bá àwọn ẹbẹ̀ ni àwọn yẹn máa claim seniority fine ó pa àwọn míì ní twelve bàtà àwọn yẹn bá dé á rí i pé àwọn ti bá two batches sílẹ̀ àwọn náà ní seniority ó pa àwọn míì ní three upper mi ní six nígbàtà lẹ́lẹ́ tó máa pín owó bá pe supervisor ọ̀gbẹ́ni wọ́n fi fún àpípù ní owó iṣẹ́ wọn nígbà bá fún olówó àtàwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní six a.m. àtàwọn tó bẹ̀rẹ̀ ní nine àtàwọn tó bẹ̀rẹ̀ ní twelve p.m. àtàwọn tó bẹ̀rẹ̀ ní three àtàwọn tó bẹ̀rẹ̀ ní six ó fún wọn ní one penny what àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní six a.m. ní ọ̀gá yìí ó burú gan o ó fún àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní six a.m. ní one penny àwọn tí wọ́n ṣe ẹ̀dẹ́ ní ìsinsìnyí ó fà náà ní wọ́n á ń pẹ́ ni ó ṣe wá burú báyìí ok mo gbọ́ pẹ̀tẹ́ ẹ sọ ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ní six a.m. èèlò mo pè fún yín ẹ pè ní wọ́n á ń pẹ́ ni èèlò mo fún yín tó bá fọ́ àrí one penny àwa yìí ṣe almost twelve hours àtọ́dé ń sí tọ́dé ní five pm ó fọ́ àrí one penny ẹ ṣèbéyẹ tí mo bá yín dínàdúrà ni mo fún yín àwọn tó ń ṣiṣẹ́ wákàtí kan ẹ̀ ṣe fàwọn yẹn sílẹ̀ ń ti wọn. bàbá àti màmá ẹjọ bẹ̀rẹ̀ harvest for ministry ni. àwọn kọ́ṣẹ́dé lánàá ó ṣeé ṣe kí ó jẹ́ pé èrè kan lẹ́jọ́ máa gbà o. hallelujah ó máa ó máa ó máa sound out. nígbà tí àbọ̀dá yẹn sì ń ṣe tán bẹ̀rẹ̀ harvest for ministry nínú sisi rúùmù wọn àjọ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni ògo ni fún orúkọ olúwa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbé ayé yín bàbá àti màmá àwọn kọ́ṣẹ́ dé lánàá nígbà tí lọ́ba máa pín èrè ó ṣeé ṣe kó jẹ́ pé èrè kan lájọ pín o bí ò bá fẹ́ kí àwọn tá a dé lánàá kájọ gba èrè kan kí ni ó ṣe la fẹ́ gbọ́ lówùúrọ̀ yìí hallelujah ẹni tó nàgbà ni pé òun ò jáyò pa o oye tó ń bá yín dúnàdúrà lòún fún yín kàásíkíá hallelujah kí ni ohun tí ọlọ́run pe àkéésí èmi àti ẹ̀yin sí ìkíní àkókò tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìjú wa kò jà your starting time does not matter when it comes to reward hallelujah mo sọ lẹ́ẹ̀kan pé àwọn tí wọ́n tẹ́ olúwa lò láti jọ bẹ̀rẹ̀ harvest corn ministry wọ́n wà ní adúpẹ́ fún gbé ayé yín a sì ń mọrírì iṣẹ́ ìránṣẹ́ yín a sì mọrírì àdúró tì í in fact tí dáàdì wọn fẹ́ ṣe láwọn special program dáàdì máa ń dìdì pé yín tó máa ń gbàdúrà fún yín ẹ kú iṣẹ́ olúwa ṣùgbọ́n àwọn kan dé lánàá bàbá múra gánágáná àjọmọ́ àgbèrè kan ní o bàbá múra gánágáná ẹ ká wo ohun tí ìwé Matthew sọ Matthew orí ogún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkarùndínlógún Matthew chapter twenty verse thirteen to fifteen. Ó sì dá ọ̀kan nínú wọn lóhùn pé ọ̀rẹ́ èmi kò ṣiṣẹ́ sí ọ ìwọ kò ìwọ kì yóò bá mi pinnu rẹ̀ sí owó idẹ lé òòjọ́ gba èyí tí ń ṣe tìrẹ kí o sì máa bá tìrẹ lọ èmi ó sì fi fún ìkẹyìn yín gẹ́gẹ́ bí mo ti fi fún ọ kò ha tọ́ kí èmi kí ó fi nǹkan tí ń ṣe ti èmi. ẹ ṣe bàbá àkókò àwọn tó ń grumble lọ́rùn sọ fún yẹn pé nǹkan tí mo bá ẹ dúnàdúrà ni mo fi fún ẹ nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkẹrin ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkẹrin. ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. ẹ ẹ bí tá a lọ rèé o ẹjọ bẹ̀rẹ̀ harvest ministry ní that number of years ago ni ṣé Ipa tó o fi bẹ̀rẹ̀ ńgbà yẹn ṣóun ló ṣe lóun sìn àwọn unit tẹ hẹ́ẹ̀dì ńgbà yẹn ṣó o ṣì hẹ́ẹ̀dì wọn àwọn unit tí o ti ń ṣe takuntakun ńgbà yẹn ṣó o ṣì ń ṣe àwọn iṣẹ́ ìṣẹ́ tó ń ṣe ojúlé dé ojúlé tó fi ń polongo harvest family ṣó o ṣì ń ṣe báyìí àwọn unit tí yẹ pé wọ́n yẹ the first leader wọn o kì í ṣe leader mọ́ ń sìn torí pé wọ́n ti ń ṣe pé ká máa kọ́ máa kọ́ àwọ̀ àbáyé níṣẹ́ wọ́n fà wà náà sí i ṣùgbọ́n ìta tó fi ṣí láti ìgbà tó ṣe bẹ̀rẹ̀ yẹn ṣé òṣì ń lò báyìí jésù sọ fún àwọn ìjọ ní éfésù wípé ṣé ẹ ti pé àwọn ìjọ ní éfésù ní paul ń gbàdúrà fún tó ń sọ pé òun tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìtara wọn nítorí pé àwọn ìjọ ní éfésù tẹ́tẹ̀lẹ̀ kẹfìrí ni wọ́n abọ̀rìṣà ni wọ́n paul àpọ́sítélì wàásù sí wọn yí padà ìgbà tí paul àpọ́sítélì wá rí mo ṣe gba ìrere sí ó wá tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo ṣe gba ìrere pé gbà tó òun tiẹ̀ sí ń bẹ̀ ìròyìn wọn tó ń gbọ́jọ́ ìròyìn rere ní ìsìn ìjọ éfésù náà ni jésù ń bá sọ̀rọ̀ ní revelation ní ìsìn pé ìfẹ́ yìí ṣáájú ẹ ti fi sílẹ̀ òótọ́ ni mo rí pé ẹ ṣì ń ṣe ìfẹ́ mi ṣùgbọ́n ẹ ṣe bí ẹ ti bẹ̀rẹ̀ ní ìgbà ìwásẹ̀ mo ṣe ní ẹlòmíà wà disappointed pátá lọ́wọ́ máa pín èrè ní harvest for ministry a máa pa ìtàn ìtàn dáa ṣùgbọ́n ìtàn yẹn kò ní wá kò ní ṣiṣẹ́ gbọ́dọ̀ bá yá o mo máa ń sọ fáwọn ẹlẹgbẹ́ mi pé ní kwaya yìí eh, mo lè play instrument bíi mélòó kan mo mọ̀ díẹ̀ nípa ìmọ̀ orin ṣùgbọ́n mi ò túra alẹ́ nítorí pé èmi mọ̀ pé àkókò ń bọ̀ tí olúwa máa darí àwọn èèyàn mi tó yẹ pé tí ìbá múra wọ́n máa bẹ́ǹchì mi kì í ṣe èpè kì í ṣe ọ̀rọ̀ èébú hallelujah ẹ máa ẹ máa àbúrò mi tó máa ń play keyboard táìmù tí mo ti bẹ̀ sí ń play keyboard á wà ní primary school gbà yẹn tèmi ti ń play keyboard tó bá play àwọn nóòtì kan màdó sẹ́yìn pé kí ló play yẹn bí mo bá ṣe ìgbéraga tí mo bá sọ pé torí àbúrò mi ni pé mo ti ń play ṣáájú ẹ̀ èmi ló mọ̀ wọ́n sọ pé wálé nóòtì wo ló play yẹn kí ló ṣe combine ẹ̀ wá sọ fún mi gbà mí àárẹ̀ rí i pé ẹ̀dàṣẹ́ ẹ̀ mọ́ ni mi ì mọ́ o. àwọn míì ń bọ̀ lẹ́yìn ní eight years ago mi ti di harvest for ministry kwaya onímọ̀ pé ẹ̀bùn kan ń bọ̀ láàrin wọn tó mọ díẹ̀ tèmi mọ̀ yẹn lẹ́yìn mi àwọn tó mọ̀ jù mí lọ ó tún bàtà àwọn tí ó tún ó kú bàtà ẹsẹ̀ àwọn tèmi ò lè tú wọ́n sì ń bọ̀ bẹ́nikẹ́ni bá túra alẹ̀ á kà máa pàtàn ní o a máa sọ pé nígbà kan wà là ń kọ́ orin bẹ́ẹ̀ ni bàbá kan chọ́ọ̀chì wa sọ pé àtikítún ni. hallelujah mi ìfẹ́ dárúkọ lọ́dún méjì sẹ́yìn wọn ti dá àárín wa wọ́n ti dé báyìí wọ́n tún ṣì ń bọ̀ wọn ti tán àwọn ẹ̀bùn tó lówó máa lò wọ́n ń bọ̀ ṣùgbọ́n èmi àti ẹ̀yin ìtara tá a fi bẹ̀rẹ̀ ṣáàṣì ń lo ìtara náà bọ́ọ̀bà lò ó mọ́ bọ́ọ̀bà lò tara tó bá jókòó ti ìtàn ẹ̀bùn tó ń retí ni ò ní rí tó bẹ́ẹ̀ o bó bá retí hundred dollar kó bẹ́ẹ̀ kó fàdà ló máa gbélé ẹ lọ́wọ́ o wàhálà wa bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tán what òyìnbó wa pọ̀ ẹ́ àwọn alákọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́kọ̀ bẹ̀rẹ̀ ògo ní fún orúkọ olúwa àdúpẹ́ fúnpẹ ayé yìí ṣùgbọ́n ìtara ìfẹ́ rẹ ti ìṣáájú ṣe ò ti kọ̀ sílẹ̀ bó bá ti kọ̀ sílẹ̀ èrè tó máa rí gbà kékeré ni o àwọn tí wọ́n dé lẹ́yìn rẹ nì wọ́n lè gbàjú ọ lọ a sọ fáwọn ìjọ ní Éfésù pé òótọ́ lẹ lẹ lẹ arítara yín ṣùgbọ́n ìfẹ́ yín ìṣáájú ẹ ti fi sílẹ̀ èyí ni mo rí wí sí yín ó ti wà lá pẹ̀lú harvest point ministry ó dẹ̀ ṣèwádìí òní ògo ní forúkọ olúwa ṣùgbọ́n èyí ni olúwa rí wí sí ọ ṣé ìtara tó fi bẹ̀rẹ̀ ṣé o sọ pé a láyé tí àwa ṣe wà láyé táwa ń ṣiṣẹ́ ìrànṣẹ́ ní harvest point àwa ti ṣiṣẹ́ gan o a ìtàn ni ògo ní forúkọ lọ ti ṣiṣẹ́ ṣé ẹ̀ sì ṣiṣẹ́ ní ìsìn bó o bá ṣiṣẹ́ ní ìsìn àwọn tí wọ́n ṣe èdè lánàá wọ́n lè gba èrè jù ọ́ lọ hallelujah kí ló tún rọ̀ mọ́ èrè tí à ń gbà seniority ò sí ń bẹ̀ kò sí seniority ń ṣe olúwa mò ń sọ ti àbúrò mi ìgbà tí kò tí ì mọ̀ keyboard play tí n bá ń claim seniority ó ti mọ̀ play nsìn ó máa play àwọn contemporary note kan tí mi mọ̀ tí náà wá dà tí bá kàn ní wálé kí ló play akàn rẹ̀ rẹ̀ dàṣẹ́ ẹ̀ mọ́ ni ó kàn ń lo ti ẹ̀gbọ́n fún mi ní ó mọ̀jú mi lọ ní eré àyẹn òun ò play ní ojú agbo nàìjíríà kò lè mọ ó ní àwọn owó ojú agbo kò lè mọ kò church ló ń ti play throughout tábàdé agbo ti ojú agbo díẹ̀ mo lè mọ díẹ̀ tó òun ò mọ̀ ṣùgbọ́n tẹ̀ bá claim seniority wọ́n ti bench ẹ̀ kò tí ì mọ o wọ́n á bench ẹ̀ wọ́n ti ní jìnnà seniority ò sí ní ibi iṣẹ́ olúwa ẹ ká wo ti ìṣáájú ni àwọn sì ń wò ṣùgbọ́n nígbà tí a ó pín èrè ní ìwé Mátì orí ogún rìn ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ló ti dá wọn lóhùn pé ẹ bẹ̀rẹ̀ lóòótọ́ ní six a.m. ṣùgbọ́n one penny ni mo bá yín sọ òun náà ni mo dẹ̀ fún yín mi ìjà yóò pa sinarẹ́tì ò sí ń bẹ̀ níbi iṣẹ́ olúwa àwa tí olúwa ti ń lò ń ṣe nìkan yẹ ká wo ara wa pé ṣé mi ti fi ìfẹ́ ìṣáájú sílẹ̀ ṣé mi ti wá fi sílẹ̀ pé ibi tí a ti ṣiṣẹ́ ìránṣẹ́ dé olúwa gbọ́dọ̀ pé a ti ṣe ṣé àti relax bàbá relax àwọn tó ní lánàá hmm. hallelujah ẹ jẹ́ ká wòwe matthew orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùndínlógún matthew chapter twenty-five verse fifteen. ó sì fi tálẹ́ǹtì márùn-ún fún ọ̀kan ó fi méjì fún èkejì àti ọ̀kan fún ẹ̀kẹta ó sì fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí lẹ́sẹ̀ kan náà ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀. hallelujah ohun tó tún mọ́ èrè ni pé oye táìtì tí a fi fún ọ láàrin tí kò fi ṣòwò olúwa fún ọ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ unity mẹ́ta à ń retí kó o ṣiṣẹ́ ìríjú ẹ ní unity mẹ́tẹ̀ẹ̀ta kó pé ọ̀rọ̀ ọ̀fẹ́ tá a fi fún ọ kò ju unity méjì lọ ògo ni fún orúkọ olúwa unity méjì yẹn ṣe iṣẹ́ ìríjú ẹ kó pé unity kan la fi fún ọ báyàwó Eh, sanctuary keeper nìkan ni o belong sí ṣe dáradára nítorí pé bí a ti fún ọ ní oore ọ̀fẹ́ sí ni a ó ti retí kó o ṣiṣẹ́ ìránṣẹ́ náà sí to whom much is given much is expected O bá lè lo ohun èlò méjì sí mẹ́ta a retí kó o ṣiṣẹ́ ìránṣẹ́ lórí àwọn ohun èlò òní bó bá yẹ pé orin ló lè compose à ń retí kó compose orin náà dáadáa kó dúró nípò ẹni tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ àti compose orin bó bá yẹ pé kó gbé orin títì ẹ máa gbé orin yẹn kó mọ̀ pé kẹ́ni tó dìbò kó mọ̀ pé bó bá sí lẹ́yìn ọkàn ò ní balẹ̀ ẹlòmíràn kò ní máa ń sọ fáwọn ẹgbẹ́ mi pé mi ò ní ẹ̀bùn bí a ti ń kọ orin bá ti ń kọ orin ká compose orin mi ò ní mo ẹ̀ṣẹ̀ ń kọ ni bẹ́ẹ̀ bá rí ẹni orin tí kò bá pèsè ẹ̀ bá pẹ́ mi ló compose ẹ̀ mo ẹ̀ṣẹ̀ ń kọ́ṣẹ́ ni primary one mo ṣì wà ó dẹ̀ sì ń lọ phd hallelujah mo fẹ́ mo ti mọ eléyìí play mo ti mọ eléyìí mo fẹ́ máa kọrin nítorí pé mo nímọ̀ orin mo nímọ̀ instrument if I want to sing it's gonna be easy for me I know the rudiment of rhythm the rudiment of beat na máa kọrin lọ hallelujah lẹ bá rí àwọn tó bá mọ̀ nípa sísítà mi kan tó bá ń kọrin ó kọ́ nípa ìmọ̀ orin a sọ fún keyboardist pé give me this chord ó mọ nǹkan tó ń sọ torí pé ó ní mò ń rin ni mo fẹ́ máa kọrin. eléyìí wáyé pé kó wá gbé orin ní àṣefí fún ọ fi gbé fi agbára rẹ gbé orin kọ́ọ̀rù kó mọ̀ wípé bí ẹni tó lead bá ń lead bó lẹ́yìn iṣẹ́ ò tí ì pé ohun tí a fi fún ọ la ó béè lọ́wọ́ rẹ bàbá fún ọ lẹ́bùn àti lead onípẹ́pẹ́ àbíkọ́ ẹ̀bùkọ́ gbé la fún ọ gbé pẹ̀lú gbogbo ipá rẹ dáàdì ń sáyìn jẹ́jọ́ pé àwọn tó ń túlẹ̀ olúwa ṣe iṣẹ́ ìránṣẹ́ wọn ó fara sin bó bá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fara sin ni a fi fún ọ ṣe má sọ pé wọn ò kúkú rí wa báwa là ń ṣe é máa ṣe lè tí wọn ò rí ẹ torí pé tó rí ọ ipá tó fi fún ọ náà ló ń retí kó o fi ṣiṣẹ́ fóun hallelujah láti sọ pé ẹlòmíì ẹyọ kan la lórí ọ̀fẹ́ àti instead nígbà ṣe ẹ̀kọ́ yẹn a máa sọ pé ẹ ọ̀pọ̀ eléyìí òun ló wà ń bẹ́ẹ̀ wọ́n pe lé ṣó nìkan ni ah, ó wà gbogbo ẹ̀ ẹ̀yọ́ tá a fi fún ọ ò tí ì ṣe tiẹ̀ ó ṣe gbójúmọ́ tiẹ̀ ẹ̀yọ́ tá a fi fún ọ nì kó o gbájúmọ́ kó o fẹ́ tó ṣe gbogbo ohun kan tá a fi fún ló ṣe nì hallelujah kí wá ní èrè ìwé ìtàsán látàárọ̀ àwọn tí a <laughs> máa wò pé ṣọmọkùnrin yóò ti sè látàárọ̀ ni àti sọ èrè àwọn tó rọ̀ mọ́ èrè kábà bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run bí ẹni tó bẹ̀rẹ̀ jọ́sí pé àwa bẹ̀rẹ̀ iṣẹ́ ní six a.m ó wá fà wá ní one penny àwọn tó bẹ̀rẹ̀ ní àwọn tó jẹ́ wá ní five pm ó fà náà ní same amount ká bá bẹ́ẹ̀ rú béèrè bẹ́ẹ̀ ní gbogbo àwọn fáà tó ṣíwájú ni kí wá ní èrè tí a ó gbà fáà tó bá fi gbogbo agbára wọn àti ipá wọn tó bá fi ṣe ẹ ká wo òwe orí kejìlé ní ogún ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. ìwọ rí ènìyàn tí ó ń fi àìṣèmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ òun ó dúró níwájú àwọn ọba òun kì yóò dúró níwájú àwọn ènìyàn lásán seest a man who is diligent in his duty, he shall stand before kings and not before mean men. Àwọn tí wọ́n fi gbogbo arágbára wọn ṣe iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìrìjú wọn, èrè kan tí wọ́n èrè kan tí wọ́n gbà ni pé wọ́n á dúró níwájú àwọn ọba. Wọn ò ní dúró níwájú ènìyàn lásán. Bí báyọ̀ pé èèyàn lásán kì í ṣe fìrìgbọ̀n là ń sọ o. Àwọn tí Olúwa mọ̀ níwájú àwọn tí olúwa mọ̀ ni wọ́n ti máa dúró ìwájú àwọn tí olúwa gbọ́ tí wọn ni wọ́n ti máa dúró bí àwọn yẹn bá sọ̀rọ̀ àṣẹ sínú ayé wọn àṣẹ ni á sì mọ́ wọn bí o bá kàn dúró tí o ṣe tó o tí o kì í ṣe àwọn tí olúwa pè ní àwọn ọba bó bá kàn sọ̀rọ̀ kàn sọ̀rọ̀ ṣáà kò ràn kankan. They shall stand before kings and not before me man níbi tí àwọn èèyàn ńlá wà àwọn èèyàn lọ́nà wọn wà á ní kó wá kọrin á wá máa kọ́ á máa wò pé nǹkan tó ń kọ náà orin tá à ń kọ ń ṣọ́ọ̀ṣì wa ló ń kọ bẹ́ẹ̀ ni orin tá à ń ṣọ́ọ̀ṣì wa ló ń kọ ṣùgbọ́n nítorí pé ó ṣiṣẹ́ ìṣe ó ṣe dójú àmì orin tó ń kọ ni àwọn ọ̀run á ti wọ́dìzẹ̀ lẹ́yìn àwọn èèyàn ńlá ńlá wọ́n wá jókòó wọ́n wá ní ohùn rẹ̀ máa dùn o hallelujah kí ni èrè kejì pétérù ń béè lọ́wọ́ ọlọ́run pé a ti filé àti ọ̀nà sílẹ̀ a ti ń tọ̀ ọ́ lẹ́yìn kí ni a wá jẹ́ èrè wa báyìí jésù wá dá wọn lóhùn pé ní ayé yìí ẹ jẹ ọrọ̀ ọ̀run o ní ọ̀run ẹ tún ní ìyè àìnípẹ̀kun ẹ ká wo ìwé Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìkejìdínlọ́gbọ̀n Matthew nígbà náà ni pétérù dáhùn ó sì wí fún un pé wò ó àwa ti fi gbogbo rẹ̀ sílẹ̀ àwa sì ń tọ̀ ọ́ lẹ́yìn ǹjẹ́ kí lè àwa ó hà ní. jésù sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin tí ẹ̀ ń tọ̀ mí lẹ́yìn ní ìgbà àtúnbí nígbà tí ọmọ ènìyàn yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ ẹ̀yin ó sì jókòó pẹ̀lú lórí ìtẹ́ méjìlá ẹ̀yin ó máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá. hallelujah ìkẹta láti máa ń sọ lọ́pọ̀ ọgbà when God's concern become your concern your concern becomes God's concern tit for tat ni wọ́n ń jẹ́ wọ́n ń jẹ́rin lérí ẹ̀ ohun tí ń ṣe nígbà tí o bá ṣiṣẹ́ rí ju ẹbí àti ìrètí lọ́dọ̀ rẹ àwọn ohun tí ó jẹ́ àníyàn rẹ nì ọlọ́run á wá gbà á á wá ṣe láì làágùn. nígbà tí jésù ń ṣe ìránṣẹ́ ó kò pétérù pé kó yá ọ ní ọkọ̀ ojú omi rẹ̀ pétérù bíbélì sọ fún wa pé ó mọ iṣẹ́ apẹja yẹn ó mọ dáadáa professional fisher ni ó ti ṣiṣẹ́ túwà tòru kò rí nǹkan kan ó tó kára máa kán kó máa sọ pé ìwọ ọ̀gbẹ́ni yìí a ti ra epo sí ọkọ̀ ojú omi owó ti wọgbó tó dáa fi gbogbo òru ṣiṣẹ́ àárín kankan mú wọ́n wá dé wa ní ká tún yẹ ní ok nítorí pé iṣẹ́ ìrìjú tí a retí lọ́dọ̀ pétérù ní àkókò òní ni kí ó yọ̀ǹda ọkọ̀ rẹ̀ fún jésù láti fi wàásù nígbà tó wá yọ̀ǹda rẹ̀ tán jésù lo ọkọ̀ títí wáyé gòkè ọkọ̀ òjò yá ti àwọn wọ́n sọ fún jésù pé wọ́n ká pa ẹja yìí ah, akọ́ṣẹ́ amọ̀ṣẹ́ o òru ni èyí máa ń rí ẹja kì í ṣe gbàdójú ti máa àjẹ́ ti lọ sùn wẹ́ wẹ́ káwọn pé akọ ọ̀rọ̀ àgbàsẹ́gbẹ́ kan nítorí ọ̀rọ̀ rẹ ẹ wá ti àwọn sí ibú gbogbo ara wọn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ hallelujah when God's concern become your concern your concern be it documentation be it good job be it partner be it marital issue be it the children be it relationship, whatever that is your concern, become God's concern. That is sọ́ni jẹ́jọ́. Nígbà tí wòlíì ni tí òun àti aya rẹ̀ tán wá ọmọ tán rí, wọ́n wá pa àníyàn wọn ti sẹ́gbẹ̀ẹ́ kan, ó wá ṣiṣẹ́ ìránṣẹ́. Tọ́lọ́run fi wá dà lóhùn, hallelujah. Ní ìparí, àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ ìríjú wọn dáradára, wọ́n máa ń ní àlùyọ tí wọn ò tilẹ̀ rò tẹ́lẹ̀ àkókò ti lọ Jósẹ́fù iṣẹ́ ìránṣẹ́ tá a gbé e lọ́wọ́ ẹ̀bùn tí a fi fún ni kó túmọ̀ àlá àwọn pínsínà ẹgbẹ́ ẹ̀ ṣe àpò kò sípò téèyàn téèyàn ní rí ẹgbẹ́ bí ó bá sówó lọ́wọ́ ẹ̀ wà á rí àwọn tẹ́jọ ń kọ́ńpìlì náà pé kò sówó lọ́wọ́ wa tó bá tún dé wà tó láwọn tẹ́jọ sọ́kọ́ mi pé àwa ti di lówó ní ìsín gbàtọ́jọ wà ní prison tán jẹ́ co-prisoner ó ṣe iṣẹ́ ìríjú ẹ̀ fún wọn bí kò bá ṣe kò sẹ́ni tá a mọ̀ pé ó ní ẹ̀bùn àti túmọ̀ àlá ṣùgbọ́n nígbà tó ṣiṣẹ́ ìríjú ẹ̀ tí ọlọ́wọ́ fẹ́ san èrè rẹ̀ fún ní kíkún àwọn ẹni pé nígbà tí àwọn pípù yẹn lọ sọ fún wọn pé kán rántí òun o wọn rántí ẹ nítorí pé àwọn kọ́kọ́ ló fẹ́ san èrè fún kì í dẹ̀ ṣe èrè tí wọ́n fẹ́ san tọ́nà fẹ́ kó gbà làwọn yẹn máa san fún náà ṣe rántí ẹ bí o bá ṣe iṣẹ́ ẹ tó ń retí pé kán ti fún ẹ ní award of recognition tá à ti fún ẹ ṣe sùúrù nǹkan tó lọ fẹ́ kó gbà á ju award of recognition lọ á ti wà pẹ̀lú ọ̀bọ́dẹ́nà yẹn ti pẹ́ o ṣùgbọ́n tó bá mẹ́sàn orúkọ àwọn èèyàn ṣàràkíṣàkí wọn kì í dárúkọ tiwa èrè tó lọ fẹ́ fún ọ pé kí ọ̀bọ́dẹ́nà yẹn kó dárúkọ orúkọ ẹ lọ o níṣẹ́ ni kò ṣe sùúrù má wàá rẹ̀wẹ̀sì kó múra sí nígbà tí àrùn ti Jósẹ́fù tó túmọ̀ àlá ó dẹ̀ túmọ̀ ẹ̀ kàn túmọ̀ ẹ̀ ń tiẹ̀ ló bá ń bá tiẹ̀ lọ bàbá wa béèrè pé nǹkan tó túmọ̀ yìí sí bàtà ló máa ṣe ó ní ọba ẹ wá ọba wa ní ah, ìwọ tó lọ ń lò tó fi lè túmọ̀ àlá ìwọ ló máa ṣiṣẹ́ yẹn ó wá di mínísítà ní ilẹ̀ àjèjì bàbá àti màmá à ń retí pé a fẹ́ gba èrè bí a bá gba èrè tí à ń retí ni a nílò ká ṣe é bí ẹni tí ó fẹ́ fún wa tí ń retí rẹ̀ for every position there be criteria there be uh, prerequisite there be requirement èrè tó ń retí ni bí ò bá ṣe bí ẹni tó fẹ́ fún lérè tí ń retí rẹ̀ o lè má rí tó oye tó ń retí mo sọ pé ó lè jẹ́ pé àwọn tó ń dé lánàá àwọn àwọn ẹ eh, àwọn kan lọ́jọ́ bẹ̀rẹ̀ iléeṣẹ́ ìrànṣẹ́ yìí àwọn adé lánàá àwọn kan dé ń àwọn kan dé láàárọ̀ yìí àwọn kan ń bọ̀ lọ́la àwọn kan ń bọ̀ lọ́túnla nígbà tí ẹni tó máa fún alẹ́ bàbá dé bó bá ṣe ṣe sí la ṣe máa pín kì í ṣe ọdún tó bẹ̀rẹ̀ kì í ṣe ipò tó ti dìmú iléeṣẹ́ ìránṣẹ́ yìí ṣùgbọ́n ọkàn wo ló fi ń ṣe ó rọ̀ fẹ́ tí a fi dé èyí tí a fi fún wa nìmú ṣinṣin tí a fi gba èrè ní kíkún kí ló kó gbé wọ̀ wá kí ló kó bùkún wa láti ọ̀rọ̀ rẹ̀. ké hallelujah ẹ ké hallelujah afúrúgbìn ti fúrúgbìn díẹ̀ bọ́ sí ẹ bá ọ̀nà kí ló ṣẹlẹ̀ àwọn ẹjọ́ ọ̀run ṣàjẹ́ díẹ̀ bọ́ sórí àpáta nígbà tí òòrùn ràn jóná díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà ilẹ̀ àmì ó bọ́ sí ilẹ̀ lẹ́tùlójú ìyẹn wá sòrò oorun nítorí náà àti gbọ́rọ̀ ọlọ́run lówùúrọ̀ yìí ẹ jẹ́ kí olúkúlùkù àkóbọ́lùwà pàdé ká tẹ́lẹ̀ ọkàn wa bá láti sọ fún olúwa irú èrè wo ló ń retí irú èrè wo lèmi náà ń retí báwo ni a ti ń bá olúwa ṣiṣẹ́ sí tí yóò fa irú èrè tá a retí ni àbẹ̀ Baba wa ilẹ̀ tóògùn láti wá gbàdúrà kò lórí ọ̀nà ọ̀run náà. olúwa ọlọ́run ọ̀rọ̀ àti ìyè agbé ọ̀gá nítorí pé o ti ẹ̀já wà láyé ní àkókò yìí a ò tí ì lọ ṣáájú àkókò yìí agbẹ́wọ̀gẹ́ pé o tún rán wa létí ohun tí a ti mọ̀ tẹ́lẹ̀ ni jésù olùgbàlà olùwàgbà ọpẹ́ wa olùwàgbà ẹ̀yìn wa ìbéèlì wípé lọ́wọ́ ẹni tá a fún ní púpọ̀ a ó béèrè púpọ̀ lọ́wọ́ wọn lójoojúmọ́ ni ìwọ ọlọ́run bá wa sọ̀rọ̀ pàápàá ní ọjọ́ ọjọ́ sunday báyìí ló máa ń fọ ní wẹ́wẹ́ màmá kan sọ fún mi lẹ́ẹ̀kan ní pé tèmi tún yàtọ̀ mo ní yes nítòótọ́ ló yàtọ̀ jésù olùgbàlà agbára tá a fi ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tá a sì máa ṣe bí ìwọ ọlọ́run ti ń fẹ́ gan ọlọ́run fi fún wa a ò fẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kó dá wa lẹ́bi jésù olùgbàlà agbára tí òfin dá wa lẹ́bi tá a fi ṣe bí ìwọ ọlọ́run ti fẹ́ gan gan tá a sì gba èrè tó tọ́ ní orúkọ jésù olúwa yọ̀ǹda ẹ̀ fún wa ẹ̀mí ìrẹ̀lẹ̀ èyí ṣe tó mú wa kó gbogbo ògo já tá a fi ara wa sílẹ̀ níwájú ìwọ ọlọ́run torí ẹ̀mí ìgbéraga la fi ń kàǹtì ọdún gbàjọ bẹ̀rẹ̀ ní kí wọ́n fẹ́ sọ kí ló tún what is new there ìgbéraga ni ẹ̀mí ìrẹ̀lẹ̀ tá a fi ara wa sílẹ̀ níwájú ìwọ ọlọ́run tá fi lè gbọ́ tá a fi ní tí a ò fi ní rí ẹni tó ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n tá a rí ìwọ ọlọ́run ẹ̀mí rẹ̀ láì olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa ràn wá lọ́wọ́ o olúwa ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ agbára tá a fi dúró títí dé òpin tá a fi gbèrè pípé olúwa dà á lè wá bàbá tí ìwọ lò ní orúkọ jésù agbára olúwa sọ ọ́ di ọ̀tun ìfàmì òróyàn ọ̀tun ní orúkọ jésù olúwa dà á lè wọ́n àti àwa àti àwọn nígbà tí ìwọ ọlọ́run bá dé jẹ́ ká lè bá ọ jọba ògo ni fún jésù lókè ọ̀run jésù kristi olúwa wa. kí aleluya a ń lọ sínú ìdúpẹ́ ti oṣù yìí gbogbo àtúlùwà ṣe lóore lọ́kàn ọjọ́ kan ẹ jẹ́ kí a múra sílẹ̀ ní ìsìn yìí àwọn gbogbo ọlọ́jọ́ ìbí oṣù kẹwàá gbọ́n tá a bí ní oṣù kẹwàá tàbí o bímọ ní oṣù kẹwàá tàbí ọmọ ẹ bímọ ní oṣù kẹwàá ẹ pẹ̀lẹ́ máa. gbogbo yín ni ẹ ó dìde báyìí tí ẹ ó lọ sí ẹ̀yìn láti lọ bẹ̀rẹ̀ ẹ láti gbégbá ọpẹ́ bóyá ti yan lídà bóyá ti yan lídà ògo ni forúkọ olúwa torí náà nígbà gbogbo àwọn ẹgbẹ́ akọni máa ń kọrin nísìnyí gbogbo àwọn ọlọ́jọ́ ìbí oṣù kẹwàá ẹ jọ̀ọ́ ẹ dìde dúró kí ẹ lọ sẹ́yìn láti bẹ̀rẹ̀ ijó láti mọ ọ̀rọ̀ ìbọ̀pọ̀ ẹ̀yìn wá bí a ti ṣe tọdún ìlórúkọ jésù tọdún tó ń bọ̀ aṣojú wa oní àlàáfíà tẹ̀mígùn lèmi fún yín ìlérí ọlọ́run yìí yóò ṣẹ̀ mọ́ wa lára October birthday celebrate fún ààbò a fún ìpamọ́ ẹ jẹ́ kó rí wọn burú ẹ jẹ́ kẹ́nilẹ́ni kó gba ẹ̀ṣẹ̀ wọn ṣe bàtọ̀ ọ̀fọ̀ wọn ò bọ́ sẹ́nà náà lé wọn ọlọ́run oúnjẹ ọlọ́run fún wọn ní gbogbo ọ̀nà ìwọ ni ọlọ́run wọn gba ọpẹ́ yín gba ọpẹ́ yín ọpẹ́ nínú èyí tẹ́ ẹ ṣe yìí yóò já sọpẹ́ ẹ ra àánú gbà mo lẹ́ ra àánú gbà torí tẹ́ ẹ ṣe léyìí èyí tó kù ọlọ́run ó bá yín parí ẹ̀ ìyanu yóò ṣẹlẹ̀ àánú yóò dájú ohun tó dàbí ẹ̀dùn ọkàn torí pé wà níwájú ọlọ́run lónìí tẹ́ farahàn lórí òkè lónìí lórúkọ jésù ọ̀run àdásọ̀rọ̀ yín ara òní ni yín o mo ní ara òní ni yín o ẹkún ìdákẹ́ lórúkọ jésù ẹ ò tún sun mọ́ o gbogbo ẹ tó ń ta fàṣínú mọ́lẹ̀ ayé lórúkọ jésù ọ̀run gbà mí lẹ́nu wọn bẹ́ẹ̀ tí kúrò lórí okùn agbára ọ̀tún kó wọnú àgọ́ ara yín ìyanu ńlá kò ṣẹlẹ̀ ògo ni fún ọlọ́run ní orúkọ jésù olúwa wa. hallelujah. Uh, àwọn ẹbí bẹ́ẹ̀ ni ẹ máa lọ jókòó àwọn tó bá ní ọ̀rọ̀ ẹ̀rí àyè ọ̀rọ̀ ẹ̀rí wà ní bí a ti lọ nu program ìyá ọ̀pẹ yìí ẹ ṣe. Ehm, àwọn ẹbí pa Sunday Oyetunji Thomas ẹ̀kẹ́ hallelujah wọ́n fẹ́ ṣe ìdúpẹ́ ọdún kan tí Olúwa gba bàbá sílé ògo wọ́n sì fẹ́ mú ọ̀rọ̀ pẹ́ wá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ọ̀dà ìjọ èdè dúró kárí yín o oh okay praise the lord nítorí náà bí wọ́n ti ń bọ̀ níwájú láti wá ṣèdúpẹ́ ẹ jẹ́ kí a bá wọn yọ̀ ká dúpẹ́ fún ìdásí gbogbo ẹbí lẹ́yìn tí olúwa ti gba bàbá sílé ògo ní ọdún tó kọjá pé ọlọ́run ò jẹ́ kí ẹnikẹ́ni ẹbí náà kó yọ sọnù olúwa sì ń mú nígbà táwọn ẹgbẹ́ akọrin yóò máa bá tọ́wọ́ mu kọrin wọ́n máa júbọ̀ níwájú láti mú ọ̀rọ̀ ẹ̀bọ ọpẹ́ wọn wá ẹjọ́ gbogbo ìjọ ẹ ká darapọ̀ mọ́ wọn láti bá wọn dúpẹ́ ká olúwa lógo fún ohun olúwa ṣe nínú ẹbí náà. Ebenezer, hey, eh, eh. hey. to Yorkshire. nǹkan tí a lérò it was sudden you know because eightieth birthday wọn ni à ń plan lọ́wọ́ kó tó wá di pé wọ́n sick ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run gba gbogbo ògo láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ a dúpẹ́ pé ọlọ́run ò fi wá sílẹ̀ nígbà kankan a dúpẹ́ fún gbogbo àwọn ọmọ a dúpẹ́ fún àwọn ọmọ ọmọ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìjọ ọlọ́run torí ẹ̀gbọ́n mi máa ń sọ bí um, ẹ ṣe dúró tì í níbí báyìí and um, a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àdúrà yín ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú wa ọlọ́run á túbọ̀ máa tẹ ìjọ rẹ̀ síwájú ẹ ṣe gan ni lọ́pọ̀lọpọ̀ thank you so much. praise the lord. a ní ká tún fi wákàtí dúpẹ́ lọ́wọ́ ìjọ. Aduroti program tá lánàá we were really overwhelmed adúpẹ́ gidigidi gan ni ká ní ọ̀rọ̀ mi wà tíyàn lè lò láti sọ thank you ni màá sọ mo dúpẹ́ adúpẹ́ gẹ́gẹ́ bí ẹbí fún àdúrótì fún ìnáwó sí fún àdúrà fún bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ tá fi parí program yẹn tí gbogbo ẹ̀dẹ́ yọrí sí rere adúpẹ́ daddy we thank you so much even though. Uh, uh, àdílé yín díẹ̀ ẹjọ́ ẹgbà wá bá a ṣe rí àdúpẹ́ thank you so much nǹkan rẹ náà la máa bára wa ṣe lórúkọ Jésù. kí hallelujah ẹ nígbà tí àwọn bàbá yóò gbàdúrà fún yín. hallelujah adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹbí tó ń mọ oore bí sísítà mi ṣe sọ ó ní bàdé bàbá ni wọ́n ṣètò bàbá pé àwọn ọmọ ẹ̀ wá ni ó sì yẹ wọ́n mo láǹfààní àti wo fídíò yẹn nígbà tí wọ́n ń ṣòkú yẹn ó yẹ bàbá gan ìpèníjà ló jẹ́ fáwọn ọmọ tí bàbá fi sílẹ̀ pé orúkọ rere tí bàbá fi sílẹ̀ kó má bàjẹ́ ẹ ò ní bàjẹ́ lórúkọ Jésù orúkọ náà á tún gbèrú sí ní orúkọ Jésù mo rọ gbogbo ìjọ ẹjọ ẹ jẹ́ ká dìde ẹ ṣe ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Bíbélì sọ pé òpin nǹkan ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ èyí tí a rí ìfihàn lóòótọ́ lóòótọ́ wípé ayé bàbá òpin ẹ̀ ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ ẹni tí wọ́n bí ní Nàìjíríà wọ́n ṣòkú ẹ̀ ní gbogbo ayé ni àwọn UK ń ṣe ńgbà náà ará Nàìjíríà ń ṣe àwọn ará Germany ń ṣe àwọn ará Amẹ́ríkà ń ṣe ẹni tó bí Nàìjíríà ó fi hàn ìgbé ayé rẹ̀ tí bàbá gbé Ọlọ́run gba ìyìn àtọ́pẹ́ wa ó pé ọdún kan tí ẹ pé bàbá sọ́dọ̀ àwọn ọmọ tún mọ rírì láti wá pé adúfẹ́ wa dúpẹ́ fún ìpamọ́ àti ààbò Ọlọ́run gba ìyìn àtọ́pẹ́ wa jáfẹ́ bí ilé lọ́wọ́ bàbá ti ń bẹ ní olúwa dì wọ́n mú bàbá ti fẹsẹ̀ wọn lé ọ̀nà ìyènà ẹsẹ̀ ìgbàgbọ́ yín kò ní dọ̀yà àwọn ọmọ ọmọ ọmọ tí bàbá fi sílẹ̀ lórúkọ Jésù Kristi wọn á di ńlá ẹ̀yin bàbá ò bàjẹ́ ò fún ọdún kan yìí lórúkọ Jésù kò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe tọ́jú bàbá ọmọ á tọ́jú ẹ̀yin náà ògo ni fórúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Kí hallelujah. Ẹ kí hallelujah. Wọ́n nínú wa. Ọ̀la ni ọjọ́ ìbí wọn. Ṣùgbọ́n tọrọ ààyè lọ́dọ̀ bàbá fún special appreciation láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tó lu abáwọn dé rìnrìn àjò ọjọ́ ayé wọn àti tìgbéyàwó àti iṣẹ́ gbogbo tó lu agbélé wọn lọ́wọ́ torí náà ó jẹ́ ayọ̀ mi gẹ́ bí olùrànlọ́wọ́ wọn olólùfẹ́ wọn ti sọ fáwọn bàbá láti pe òun arákùnrin mi omi kan ní ajọ mu òrà tùlé ìṣà náà ni àwọn omi wíwò èmi bẹ́ẹ̀ ni omi wòlì náà ni omi wòmí náà ni torí náà mo ní ayọ̀ láti pe wọn arákùnrin mi bọ́dá olúwa tóyìn ọ̀bánìyì àti ẹbí tí í ṣe ọkọ àti olólùfẹ́ arábìnrin wa ṣọlá alison ọ̀bánìyì àti àwọn ọmọ bí wọ́n ti máa jóbọ̀ níwájú láti wá yìn olúwa fún oore tí olúwa ṣe nínú ayé wọn. Thank you. fi ṣe ọlẹ́run bẹ̀rẹ̀ náà bá ejò. <laughs> hallelujah. hallelujah. ẹ̀kẹ́ hallelujah. Um, um, ok báwo ni kì í ṣe bẹ̀rẹ̀ náà but mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ẹbí Dágúndúró tí wọ́n sọ pé ìjọ Dágúndúró um, kò ní ọ̀rẹ́rìn tó kí n sọ pé ẹbí Dágúndúró um, ọ̀rọ̀ yẹn ó strike mi nígbà tí àwọn màmá wa ń ṣe ìfilọ̀ ní last week wọ́n sọ pé ẹbí Dagunduro mọ̀ pé kì ẹbí Dagunduro ìjọ Dagunduro ẹbí yàtọ̀ sí ìjọ. ó jẹ́ ẹbí tó yẹ pé in fact láti ìgbà tí mo ti ń lọ sí ilé ìjọsìn láti kékeré mo máa ń look forward sí Sunday nígbà tí mo dé Amẹ́ríkà yìí ni pé oh, ok ní Sunday a máa lọ sí Dagunduro nítorí pé mo rí ayọ̀ tó ṣe tó wà tangible tó ṣe gbámú láàrin àwọn ènìyàn kì í ṣe pé bóyá torí pé àwọn èèyàn ti tó tán kì í ṣe pé bóyá àwọn èèyàn rí jẹ tó kò ṣe bóyá àwọn èèyàn ti rí ìwé gbà láti gbèlú tó ṣùgbọ́n tán bá ti wá síbí ó ní ayọ̀ kan tí Ọlọ́run tí oore ọ̀fẹ́ ayọ̀ tó wà láàrin wa bí a mo lè sọ ní bí a mi bí a Yorùbá yẹn capture essence nǹkan tí mo fẹ́ sọ so nínú ayọ̀ yìí làwa náà wá pín nínú ẹ̀ and um, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá and um, you know ayọ̀ ò ní tán láàrin wa then oore ọ̀fẹ́ yìí kò ní tán láàrin wa lẹ́yìn ìgbà tá a bá jẹ jẹjẹ tá a bá jẹ ayọ̀ yìí tán àtú pàṣẹ sáwọn ọmọ wa sáwọn ìran wa tó ń bọ̀ títí dópin ayé and um, mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi náà torí pé uh, well, um, surprise ló jẹ́ fún mi because mi mọ̀ pé bóyá because mi kì í celebrate birthday mi ò kì í bọ̀ nígbà tí mo gbọ́ tí bàbá ń sọ wípé ẹ̀ẹ́dìkan fẹ́ ṣe ọjọ́ ìbílẹ̀ ọ̀dọ̀ mo lọ pé ah ta ló bá mi ṣe date okay ah mi mọ̀ <laughs> mi mọ̀ pé èmi náà ni you know the truth is that um, you know uh, ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ ìgbéyàwó kò ń ṣe nǹkan tí ó dàbí bed of roses you know and um, to be honest mo ti ṣe àwọn nǹkan mí gbà mí tó pé tí n bá sùn lálẹ́ màá rọ̀kàn ọ̀ra sneak Sorry, bed ni pé bóyá tí n bá jí lára lámì ní níyàwó mọ́ ṣe mọ mí mọ mọ pa àwọn ọkùnrin láàrin wa náà nǹkan kan báyìí máa ti ṣẹlẹ̀ tó bá di àárọ̀ máa pé ah, ilẹ̀ ti mọ́ ni ah, màá kàn ra lajú pé ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ ṣá <laughs> so gbàmí màá ní pé ah, olúwa ṣe òun mo sì níyàwó àdúpẹ́ lọ́wọ́ náà eh, a máa fìdí jókòó náà ni a máa fi ẹnu sọ ṣùgbọ́n pátá eh, eh, ju gbogbo ẹ̀ lọ́nà mo dúpẹ́ dúpẹ́ gan lọ́wọ́ olúṣọlá <laughs> mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn èèyàn mi náà you know àmọ̀dé dúpẹ́ lọ́wọ́ ìjọ ọlọ́run lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí you know and um, àdúrà ń gbà ń bíbà yìí o ìṣe tí àwa dé yìí kò tí ì pẹ́ púpọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe wà tó ṣe ṣe sọ ipa àwọn kan dé tipẹ́tipẹ́ àwọn kan dé lánàá àwọn kan délé àwa ládélé ni àwọn kan ṣì ń bọ̀ lọ́la um, ohun tí mo mọ̀ ni pé àdúrà ń gbà nínú gbọ̀ngàn yìí orí ọ̀fẹ́ dẹ̀ wà níbí ẹni tó bá mọ̀ you know bíbélì sọ pé deep calleth unto the deep. ẹni tó bá farasí ló máa mọ̀ wípé lóòótọ́ ẹ̀mí olúwa wà ń bí báyìí so mo fẹ́ encourage ẹni gbogbo ẹ̀mí every one of us tó bá nìkan tá à ń trust ọlọ́run fún ibi mo máa ń ráwọn èèyàn tó máa gbàdúrà lẹ́yìn lẹ́yìn ìwàásù lẹ́yìn ẹ̀sìn ọlọ́run gbàdúrà ẹ má ẹ má give up ẹ má wò pé bí ọjọ́ ti lọ àbí kò sí nǹkan tí a fẹ́ ṣe sí God is answering prayers even in this place ẹ̀rí wa á kún lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣé bàbá ẹ ṣé sà. Um, hallelujah. Eh, mo kàn celebrate ọkọ mi because we deserve it. Because I'm um, married to Amakwe twenty years in March. But ó ti jẹ́ for about twenty-five years. So ọ̀rẹ́ I got akọ̀jọ́ ń bímọ ṣe mọ̀. <laughs> So and, and like he said, we have passed through a lot. a lot ah, àdàgbà bẹ́ẹ̀ because ẹ̀yin àgbàlagbà la wà ń bí but a ti pass through a lot gan but mo dúpẹ́ pé ó sì jẹ́ ọ̀rẹ́ mi mo dúpẹ́ pé tó bá jí láàárọ̀ ó sì máa rìn mí lẹ́gbẹ̀ẹ́ <laughs> he deserves it he's a good man ẹ bá mi celebrate ọkọ mi he's a good man. bàbá wa ti ń bẹ lẹ́nu àyàn àgbé ọ̀gá àfògò forúkọ rẹ fún ìdúpẹ́ àti ọ̀rọ̀ ẹ̀rí àtúntúlò wa ṣe nínú ẹbí yìí lórúkọ Jésù olúwàgbà àyàn àtọ́pẹ́ wa bàbá wa ọ̀run olúwàgbà bẹ́ẹ̀ kó gba àyàn wa a fi ẹbí ilé ọ lọ́wọ́ pàápàá jùlọ òrànṣẹ́kùnrin ọmọdé rẹ ti ń ṣeré ẹbí náà tí à ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún olúwa dì wọ́n mú ibi kan májò bá wọn wàhálà májò dé bá wọn ẹbí náà ní orúkọ jésù bí ó ti ń tọ́ wọn lọ nípa ọ̀nà yìí tó ń lò wọ́n fúnṣẹ́ ànàṣẹ́ láti polongo wọ kristu fún gbogbo àgbáyé nígbà tí ó di ọjọ́ èrè ọjọ́ ẹ̀san májà wá wọn tì mú wọn ṣe débi èrè jẹ́ kí wọn kó lè gba èrè à ń bẹ̀ ọ́ bí o ti fi ọdún kan kún ọdún òun ránṣẹ́ kan ọmọdọ̀ rẹ lórúkọ jésù ẹ̀mí gbọ́n àtàlàfíà olúwa fi tẹ́ wọn lọ́rùn lórí aya àti ọmọ májọ bànújẹ́ lórí òun náà májọ ń ṣọ̀fọ̀ ẹni tó fi ṣòro lọ́wọ́ wọn òun arábìnrin wa ajínrere nípa Jésù Olúwa tọ́ agbára wọn ṣe ẹ̀mí mọ́ ẹ̀ látọ̀run wa tó ń darí wọn tínú wa ń dùn bí wọ́n ti ń jẹ́rìí yìí lórúkọ Jésù má jẹ́ ó fi wọ́n sílẹ̀ àwọn ọmọ wọ̀nyí Olúwa ṣe ní ọmọ rere ibi tó ti kún láti mú wọn dé bẹ́ẹ̀ bí a bá ti ní àwọn ẹbí kí ni wàá kó má dùn kálẹ̀ máa yan orúkọ ògo rẹ ògo ní forúkọ mímọ́ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa tìlúgbàlà wa àmín ẹ̀kẹ́ hallelujah congratulations sir congratulations ma. God bless you. Akuriri. She. Nísìnyí, a one two three four five. Orúkọ márùn on the a ti fi already. nísìnyí fún ọ̀rọ̀ ẹ̀rí ẹjọ́ aago mẹ́wàá àbọ̀ lélẹ̀. Ìṣẹ́jú márùn-ún náà ni a máa pín láàárín àwọn Ẹni àkọ́kọ́ ni arábìnrin wa jumoke Kazeem. Sister Kazim. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Mo Ẹ ṣé ẹ torí pé ẹ̀jẹ̀ kójú tì mí níjọ́ Sunday tó kọjá. Mo dìde mo wẹ̀yìn mo níbo mo ti rérò òye mi ó kọjá ọgbọ̀n ọgbọ́n àti òye mi lọ ẹ ṣé ẹ̀yin girama ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ gan ni àgbáyé ò ní dalẹ̀ lórúkọ jésù ẹ̀ ní dàgbàlagbà àgbáyé àdalẹ̀ àgbáyé àdalẹ̀ lórúkọ jésù ẹ̀ ní ẹ̀ ní gbé ọmọ sí lórúkọ jésù ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ gan ni mo kò ṣe lè dúpẹ́ o mo dúpẹ́ ẹ̀yin ajógbàre ẹjọ́ mi lójú o surprise ẹ̀ pọ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín o everybody pátápátá ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì mí o ẹ ṣe mi ìmọ̀ bí mo lè ṣe lè dúpẹ́ ọlọ́run nìkan lè bá mi dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o nǹkan rere báyìí kò ní wọ́n láwùjọ gbogbo àmín a máa rí kayọ̀ bára wa ṣe o ẹ hallelujah àwọn mọ́mí wa. Evangelist Nancy Akitan. mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run yes September ni mi September twenty seven bọ́ mi ò sí lé ní September bàbá jẹ́ pè mí níjà pé mo láti dúpẹ́ lónìí mo dúpẹ́ for sixty four years of God's faithfulness ògo ni fún Ọlọ́run lókè ọ̀run torí pé nínú ìrìn àjò last year yẹn. Eh, mo rìnrìn àjò gan ó ja ẹ̀mí náà ó yà mí lẹ́nu ṣùgbọ́n ọlọ́run dúró tì mí láàrin ọ̀pọ̀ òjò ló rọ̀ tí ilẹ̀ ti fi mu but God is faithful mo dúpẹ́ mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run dágun dúró mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ dádì àti mọ́mí ọ̀dẹ́nẹ̀yẹ àti gbogbo ìjọ ènìyàn ọlọ́run ipe títí dé yìí òun ni ọlọ́run ràn mí lọ́wọ́ dé à á ṣe next year à á tún ṣe seventy a ṣe eighty a ṣe ninety a ṣe hundred nínú àlàáfíà mo gbé ọlọ́run ga torí ohun tó olúwa ṣe fún mi ó jọ mí lójú kí olúwa kó gbọ́ pẹ̀ mí. Àmín ẹ̀kẹ́ hallelujah àwọn Mrs. Adelabu Mrs. Adelabu. lẹ́yìn èyí a ó ṣèdúpẹ́ gbogbogbò. ẹ̀kẹ́ hallelujah. Praise the Lord. Mo ní two testimony. Àkọ́kọ́, mo ti ojú Ọlọ́run fún mi lórí nǹkan kan but lọ́dún yìí Ọlọ́run ṣe fún mi wẹ́rẹ́. Number two. Mo mo la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kọjá. Ó pọ̀ gan-an, but nínú gbogbo Ọlọ́run máa ń kó mi yọ then recently mo sick mo sick gan gan but láàárọ̀ bíi ìbẹ̀rẹ̀ oṣù yìí nígbà tí bàbá ń gbàdúrà mo gba ìyanu ẹ bá mi kí hallelujah. ẹ̀yin jésù lógo bàbá wa làgbà ilẹ̀ tóògùn. praise the lord. hallelujah. praise the lord o. Oh ṣé o pé mo máa ń tijú gan àti àti sọ̀rọ̀ máa ń dí bíkọ̀ dé àbí. àríbẹ̀ àríbẹ̀ gan. amen. mo kàn ní láti jáde nígbà tí a bá pọ̀ á yin ọlọ́run lógo dáadáa. ṣe rí I listen to the Prime Minister of Israel talking about the war between Israel and Gaza. ó ní bí ogun náà ṣe le tó ní ṣùgbọ́n olúwa sọ pé ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn olóhùn gan tó gbé mi dìde nìyẹn when I was born bàbá mi la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kọjá nípa ọmọ àwọn ọmọ mẹ́rin tán kọ́ bí mẹ́rin ìsàlẹ̀ wọn kú wọ́n lè mí pé four mí pé five mí pé six ni wọn and my father was a pastor a big one then ó ní òun á gbanú jẹ́ pé ah, ọlọ́run mò ń gbàdúrà fáwọn tó ń wọ ọmọ wọn rọmọ tí mọ́mọ́ tèmi dẹ̀ ń kú olúwa sọ fún olúwa dẹ̀ sọ fún un pé láti òní lọ àwọn ọmọ ẹ ò ní kú mọ́ ó sọ fún un pé ìyàwó ẹ máa bí ọkùnrin kan lẹ́yìn náà bí obìnrin kan lẹ́yìn náà bí ọkùnrin kan mẹ́ta tí ọlọ́run sọ fún mi ẹ́ ó dẹ̀ sọ orúkọ tí máa fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ sọ ọgbọ́n sì máa jẹ́ bàbá mi ó ní lóṣù yẹn màmá yẹn ó bí ọkùnrin kan nígbà tí yẹn lọ ó lóyún ó wá bí ìbejì ṣe those days no scan ó bí ìbejì ah, ó lè lọ bọ́ lọ́run pé ah ó sọ kó máa bí ọkùnrin kan ó máa bí obìnrin kan ó dẹ̀ máa bí ọkùnrin kan ó ah, ní wáyà tó wá bí méjì ó lè sọ pé okay nínú méjèèjì yìí ta ni àgbà ta ni ó kọ́ dáyé kẹ́hìndé ẹ ṣe bóbìnrin ni okay òun náà ni second born then the last born will be which is me praise the lord ó dẹ̀ sọ bí a ṣe máa rìn i tell you sincerely bí o ṣe sọ bàbá mi bàbá my father love me so much ó lé mi ni wọ́n pè wọ́n sọ fún mi bó ṣe sọ fún mi ó wà níbí kò yàtọ̀ títí di òní olónìí praise the lord and when my mother was when I was one year and nine months my mother passed away kí o kí ìlérí ọlọ́run kó lè kíni kó lè wá sí ìmúṣẹ nítorí pé ó ti ó ti pinnu mẹ́ta fún kó lè wá sí ìmúṣẹ ó ṣe kíni ó combine méjèèjì papọ̀ nígbà tí bàbá àtìyá wà àwọn mẹ́rin kú nígbà tí ìyá òsì mọ́ àwọn mẹ́ta àwà láàyè ti di òní lónìí adẹ̀ ti ń súnmọ́ seventy báyìí àbí àbí we glorify God we that's why mo sọ pé olúwa sọ pé ẹni tí ń pa Israel mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ní ìwọ̀n tí mo délé ayé yìí five times ní àrọ̀bà ti attack me five times ṣé ti gbé bọ̀ sórí mi kì í ṣe pé bóyá mo rí fìrí without any deal mi ò ní any shady deal láyé mi mi ò bẹ́ anybody ṣe business bet nígbà márùn àwọn ọba ti gbébọn sí mi lórí mo ti ní accident mẹ́fà tó yẹ pé tábàdé bàbá sọ pé ẹni wà ní mọ́tò yìí àwọn àrùkò ti kú mi ò ní mi ò the only one tí mo ní lórí accident for five for six times tó yẹ pé gbogbo àwọn mọ́tò yẹn right off gbogbo ẹ̀ mo ti ní lamẹ́ríkà yìí tó yẹ pé ẹni bá débẹ̀ lamẹ́ríkà sọ pé kálí wà ní mọ́tò yìí ṣùgbọ́n nítorí pé ẹni tí ń pa ẹsẹ̀ mọ́ kì í tò gbé bẹ́ẹ̀ ni kì í sùn olúwa lolùpamọ́ mi ó ní oòrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru gbogbo ọlọ́run ga fún oore àti àǹfààní àti pé ó dúró ti ọ̀rọ̀ rẹ̀ títí di òní ó dẹ̀ mọ̀ pé mm, times when I feel sick or mo ní any problem máa rántí pé bàbá ó sọ pé mi ò ní kú lọ́mọdé bàbá dẹ̀ máa sọ pé bíbélì dẹ̀ sọ pé Moses was one twenty years ó ní ojú ẹ̀ kò dí báyìí ṣé wọ́n ní pé ní kúlẹ̀ gbóni mò ń lọ. amen amen mo yin ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ nígbà tí a bá pọ̀ lórúkọ jésù a yin ọlọ́run jù báyìí lọ amen. ẹyin jésù lógo alàgbà ebenezer adenipẹkun lẹ́yìn ni màmá pe màmá wa gbà. hallelujah. hallelujah. mo ń dúró ní àlàfo fún ọ̀kan náà àwọn màmá wa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá tí ó pa wọ́n mọ́ ó yọ wọ́n nú ewu ìjàmbá ọkọ̀ ewu náà pọ̀ tí ó mú kí wọ́n pe emergency ní accident yẹn wọ́n sì la ìrora kọjá fún ọjọ́ mélòó kan ṣùgbọ́n sí ògo olúwa léènì olúwa ti mú wọn láàdá ògo ní fún orúkọ olúwa. ẹyin jésù lógo àwọn màmá wa àgbà great grandma akíntọ́ndé. Níṣe láì ní gbàgbọ́ ni mo wólẹ̀. Ẹ ti gorí mi. Ẹ̀ṣẹ̀ ti gorí mi. Èyí ṣàlẹ̀ bẹ́ẹ̀ mi. Èyí ṣàlẹ̀ bẹ́ẹ̀ mi. Èyí ṣàlẹ̀ bẹ́ẹ̀ mi. Èyí ṣàlẹ̀ bẹ́ẹ̀ mi. Jésù ti kú. Jésù tí kú. ẹ̀ṣẹ̀ mi pàpọ̀ jù. ṣé mi. ó pọn kankan. àdálé àdálé ni mò ń dẹ́ṣẹ̀. àdálé àdálé ni mò ń dẹ́ṣẹ̀. ẹ̀ṣẹ̀ àìfẹ́ràn rẹ. ẹ̀ṣẹ̀ àìfẹ́ràn rẹ fún rẹ. ẹ̀ṣẹ̀ àìgbà ọgbọ́n. ẹ̀ṣẹ̀ àìgbà ọgbọ́n. ẹ̀ṣẹ̀ àìgbà ọgbọ́n. ẹ̀ṣẹ̀ ńláńlá. ẹ̀ṣẹ̀ ńláńlá. olúwa mo jẹ́wọ́. ẹ̀ṣẹ̀ ńlá mi. ẹ̀ṣẹ̀ ńlá mi. ó mo ṣe rí òun ni mo ṣe wá. yọ lọ́jọ́ kọ́kàn mi mọ́ lónìí kọ́kàn mi mọ́ lónìí. fẹ́ni tó bá mọ ibi tí mo ti ń bá tó mọ bí mo ṣe dúró yìí tó mọ̀ pé àyà yìí ti darúgbó mo ti darúgbó mi ti dàgbà. ẹ má sọ bẹ́ẹ̀ mo ti darúgbó àmọ́ ìmọ̀bẹ àyà you are right ẹ má bínú bí mo ṣe kọ orin yẹn nítorí pé ọlọ́run ló mọ inú àti ọkàn mi ò pààyàn mi ò gbọ́kọ lọ́kọ mi ìfẹ́yàwó níyàwó mi ìbáàyàn fẹnu gbé nǹkan jẹ ṣùgbọ́n ó ní kìkì ẹni tólúwa bá pamọ́ jọ nínú ewu kò gbọ́dọ̀ ro iṣẹ́ ọwọ́ wa àdálé àdálé ni mò ń dẹ́ṣẹ̀ òun lolùdáríjìn òun ló lè dáríjìn ó dẹ̀ ń dáríjìn ó ń ṣe ohun tó ń ṣe ti èmi adépéjú àgbékẹ́ láṣẹ pé kò jẹ́ kí n fojú sunkún ọmọ kò jẹ́ kí n fara gba àwẹ̀ nígbà tí ọmọ mi lọ sí Jerusalem táwọn àti bàbá lọ torí aláàánú lọlọ́run ẹ má bínú nígbà tó kù bí ọjọ́ mẹ́rin kan dé ojú ara mú mi ẹ̀rù bà mí mo wá bọ́ lọ́hùn sọ pé àà àà sọ báyìí mi ní kú kọ́mọ mi tó dé wọn ò dẹ̀ ní gbókù ẹ̀ bá mi àwọn tó wà lé tó wà ń bí bàbá tó ń jọ lọ́gán àjọ wà lẹ́nu àjọ ń gbàdúrà yìí àdúrà wa gbà mo ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà ẹni tó bá rí mi gbà yá mọ̀ pé àárẹ̀ wà lára mi ṣùgbọ́n ọlọ́run wò mí sàn kò wo tẹ̀sẹ̀ mi ó dá mi sí ó dá ọmọ yìí sí gbogbo ìrìn àjò ẹ̀ ní ọdún yìí ẹ bá mi yan ọlọ́run lógo nítorí à ń wojú ṣùgbọ́n bàbá gọ̀ọ̀dù ó ń wo ọkàn ó rí inú oníkálukú ẹlòmíì fẹ́ ká jẹ débi tá a máa yó pàtàkì nílùú yìí mo máa ń sọ fún bàbá mo ní mi ò kàwé o olódò ni mi ṣùgbọ́n mo lè ṣèwé lórí àwọn èèyàn tó wà nílùú yìí ó tó ọ̀rọ̀ ni ẹ má jẹ́ ká rẹ́rìn-ín ọ̀rọ̀ wà ń bẹ olú ọlọ́run olódùmarè kó jọ kó gbé wa lékè kó fẹsẹ̀ wa múlẹ̀ ká má ṣubú sínú ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni mo ṣe kọrin yẹn kì í ṣe láì nírètí ni mo tọ̀ wá mo tọ̀ wá bó lè gbà mí ó dẹ̀ ń gbà mí ó fún mi lálàáfíà kò jẹ́ kí n dòkú tẹ bá rí mi bí oṣù mẹ́ta mo gbàgbé pé Sunday tó gbẹ̀yìn mi mo gbàgbé mo kàn wá church nígbà tí mo wá débi náà sọ fún mi pé èyí mà ní last Sunday àmọ́ gbàgbé kò dẹ́ ń ṣẹjọ́ mi àárẹ̀ ló wà lára mi olúwa dẹ̀ wò mí sàn kò jẹ́ kí n dòkú mi ò mi ò dàrú ká mi ò kó bá bàbá ọdẹ́nẹ̀yẹ mi ò kó bá ìyá ọdẹ́nẹ̀yẹ gbogbo yín tẹ̀ ń wá bí ẹrí mi ojú mi ń dán orí ọ̀fẹ́ kristi ni wá bí ọlọ́run láàárọ̀ ìyáná ọlọ́run àwa wà rí àní sàárẹ̀ ọpẹ́ wa ò ní dànù mo dá toṣù yìí three sixty five days oṣù tó ń bọ̀ èmi àtọ́lọ́hún ti sọ̀rọ̀. àmín. màá wá màá ẹtí tún gbádùn jù yín lọ lórúkọ jésù olúwa wa. àmín ẹ kí ẹ jọ oversight látọ̀dọ̀ mi ni o ẹ má bínú àwọn bàbá wa àtìbà. Praise the Lord. máàkì ọ̀rọ̀ mi tí mo fẹ́ fi yìn Olúwa lógo surprise ìyanu ni Olúwa àtàbá tí tásìkò ọjọ́ bí mi báyìí mo máa ń fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Olúwa torí pé gẹ́gẹ́ bí ẹ̀dá ilẹ̀ tógun ti sọ èmi náà ti ní ìmọ̀lágbárí rí ẹ̀kan péré ni o. torí mo máa ń brag pẹ̀lú àwọn tá a jíjọ ṣiṣẹ́ ńgbà yẹn yìí pé ó ṣe jẹ́ pé àwọn nìkan ni wọ́n máa ń rọ́ọ̀b tó dẹ̀ jẹ́ pé mi lolúwa dá sí ìtumọ̀ ìyanu olúwa mi nìyẹn tí mo ń ṣe surprise and I'm thankful to God it's over two years twenty years since ẹ máa pé mo ti ṣèdúpẹ́ yẹn bẹ́ẹ̀ tọ́jọ́ mi tí ọjọ́ bí mi bá ti tún dé báyìí ó máa rán mi létí pé olúwa ṣe é. ìyanu ìyanu ni pé mo ṣì wà láyé lénìí tí n bá sì rántí ọjọ́ yẹn máa wo gbogbo àwọn colleagues mi ọ̀pọ̀lọpọ̀ ti lọ ògo ni fúlùwà. Two years ago to the best the best of me of many surprise gbogbo yìí ni witnesses ń bí báyìí o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ last year surprise kọ́ nìyẹn ni. Yani. surprise. Last year, <laughs> Bàbá gan to surprise mi. Mo wá sílé láti wá yẹ surprise me. This time around, sure she fún mi surprise And then ni wọ́n ṣètò announce about me, sixteen ni mi o. Mi fi ṣèbínú o. Kẹ̀kan no Luani, Anolúwa ni, it's a surprise. Ẹ bá mi fọgọ́fọlọ́wà. Thank you, Jesus. Nisi gbogbo àwọn tí wọ́n ní ah, okay ẹ jẹ́ general thanksgiving ló general monthly thanksgiving Bubu wa tí olúwa ṣeré fún lọ́kàn òjọ̀ kan tí a rí àánú ti gbà tí a wà láyé tí a wà ìwọ tí orí ìgbéga níbi iṣẹ́ tí òṣèré tuntun tó ra lé tó ra ọkọ̀ ohun rere tọ́lọ́run ṣe fún wa nígbà tí àwọn ẹgbẹ́ akọrin wọ́n bọ̀ lórí òkè yìí wọ́n lẹ́yìn ṣe bẹ́ẹ̀ tó ti daṣẹ́lẹ̀ kò yé mi bẹ́ẹ̀ tó ti daṣẹ́lẹ̀ strike <laughs> so nígbà tó bá ń kọrin fún wa a ó máa jó a ó máa yọ̀ lẹ́yìn tí a bá ṣe yí àwọn bàbá wa gbàdúrà fún gbogbo àwọn ọlọ́rọ̀ èrè wa gbàdúrà fún gbogbo wa wọ́n á sì ṣeré ọ̀fẹ́ tó bá ní ìfìlẹ̀ nítorí ká gbọ́ wọ́n á sọ fún wa. a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ mo wà láyé mo wà láyé a ọpẹ́ ló yẹ kí ló yẹ Jésù o ọpẹ́ ló yẹ kí ló yẹ Ọlọ́run ọpẹ́ ló yẹ mo wà láyé mo wà láyé o ṣé Ọlọ́run. níṣe tó ṣù yìí ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti nù lọ. àdúgbò ìdásí ẹ̀mí ọpẹ́ ló yẹ ọpẹ́ ló yẹ mo wà láyé mo kí ló yẹ Jésù o. Hallelujah. ọ̀fẹ́ ọlọ́run. hallelujah agbórúkọ yín ga ọlọ́run mímọ́ ọlọ́run gba yín àtọ́pẹ́ wa ẹbọ ọpẹ́ wa rèé olórúkọ jésù jẹ́ kó sì tẹ́ ọ gbà à ń yà sí mọ́ fún ìlògo yín ní orúkọ bàbá àti ń tọmọ àti ń tẹ̀mí mímọ́ ní orúkọ jésù kristi olúwa wa àdúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn ọmọ rẹ tí ó wá láti fẹ̀mí ìmoore hàn wọ́n wá sọ ní ti ohun tí wo ṣe fún wọn ọlọ́run gba ìyìn àtọ́pẹ́ wa ìgbà kan lohun tí wọ́n wá dúpẹ́ fún yìí ló wà ní ìpele àdúrà prayer point nígbà tó padà wá dọ̀rọ̀ ẹ̀rí wọn ò wá bára mọ́ọ̀rẹ́ jẹ wọ́n tún padà wá sórí pẹpẹ ibi tí wọ́n ti gbàdúrà láti wá dúpẹ́ lẹ́yìn ìdúpẹ́ oore ẹ̀yin olúwa tún fi àlékún kún fún yàn ni lórúkọ jésù ọlọ́run bí ẹ ṣe ń gba ọpẹ́ àti ìyìn olúkúlùkù wọn èyí tó kù nínú àwọn oore tí wọ́n wo ojú rẹ̀ fún kí ọdún yìí tó jálẹ̀ kán padà wá sọ̀rọ̀ ẹ̀rí ìkan nínú àwọn bàbá wa sọ pé nígbà tí a bá pọ̀ a ó wà túbọ̀ wá dúpẹ́ èyí ni pé nígbà tí aya àti àwọn ọmọ bá darapọ̀ wá wọ́n ti dá májẹ̀mú wípé àwọn ń bọ̀ wá dúpẹ́ lórúkọ Jésù Olúwa ṣé kí o gba ògo màmá wa sọ pé three sixty five days wọ́n claim ẹ̀ claim ọdún kan sí lórúkọ Jésù ẹ̀mí wọn jẹ́ kó gùn adúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run alágbára tí a bá ń sọ̀rọ̀ nípa gbajúmọ̀ olórin ẹ̀mí ìkan nínú wọn ni evangelist Ṣọlá Allyson ṣùgbọ́n àwọn àti ọkọ wọn fẹnu ara wọn jẹ́rìí wípé wọ́n ní nǹkan kan wà ń bí báyìí tí ó fà wọ́n mọ́ra tó sì jẹ́ káwọn darapọ̀ mọ́ tó bá pé ní ti ìjọ ìjọ wa ló kéré jù nínú ìjọ tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá darapọ̀ mọ́ ó ní nǹkan tí wọ́n rí ìwọ ni wọ́n rí ọwọ́ rẹ ni wọ́n rí ìfẹ́ rẹ ni wọ́n rí lórúkọ Jésù Kristi ìfẹ́ ńlá tó wà láàrin wa bí ẹbí ìdágundúró lórúkọ Jésù má jò ohun tí àwọn èèyàn rí nìwọ ìwọ ni wọ́n ń rí lórúkọ Jésù Kristi bàbá tí ń bẹnu agbára rẹ jẹ́ kó túbọ̀ gbilẹ̀ sí i ìfẹ́ aláìlẹ́gbẹ́ agape love lórúkọ Jésù jẹ́ kó túbọ̀ gbilẹ̀ sí láàrin wa ẹbí yìí kò ní túká bí ẹ ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù Kristi ọwọ́ yìí lórúkọ Jésù ẹ fi kórè wálé ẹ ní fọwọ́ ìgbókùsí lórúkọ jésù kristi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìjọba tí a ń pè ní ankoff kò ní wọ ọwọ́ yìí lórúkọ jésù ìwé téèyàn ń tọwọ́ bọ̀ tó ń dèrò ẹ̀wọ̀n ẹ̀ ní tọwọ́ bọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ àdáni lórúkọ jésù ọwọ́ yìí ẹ ó fi gbére wọlé lórúkọ jésù ọwọ́ yìí ẹ ó fi kórè wọlé gbogbo ẹnikẹ́ni tó ń wojú olúwa fún iṣẹ́ lórúkọ jésù kristi bàbá wa tí ń bẹ náà kọ́lọ́run kó lànà iṣẹ́ fún yín nítorọ̀ òwe ìgbélú ó jẹ wá lógún ní ẹbí ìdágundúró lórúkọ jésù lọ́sẹ̀ yìí fi yà wá lẹ́nu ògo ni forúkọ olúwa gbogbo ẹnikẹ́ni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn lórúkọ jésù bí màmá wa adé adé adé dìbú adé adélábù ṣe wá sọ̀rọ̀ ẹ̀rí jẹ́ káwọn náà kan sọ̀rọ̀ ẹ̀rí ní orúkọ jésù kristu gbogbo ẹni tó ń wojú rẹ fún ọkọ tàbí aya lórúkọ jésù kristu alárinà tó tó ẹ̀mí mọ̀ sí o lórúkọ jésù olúwa pẹ̀kín jẹ́ kán pàdé olólùfẹ́ wọn gbogbo aláboyún jẹ́ kán sọ̀ láyọ̀ àti àlàáfíà àwọn arìnrìn àjò lórúkọ jésù kristi àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò tí ọkàn wọn fẹ́ ṣíkọ̀ báyìí májò lórúkọ jésù májò léwu àwọn tó wà lágbede méjì ìrìn àjò mú ọdẹ láyọ̀ àti àlàáfíà àwọn tó fẹ́ rìn àjò ní ọ̀sẹ̀ yìí lórúkọ jésù àrìn ìlẹ́ọ̀rìn gbogbo ẹni tó wá ṣèdúpẹ́ lápapọ̀ ohun tí ẹ torí ẹ̀ dúpẹ́ lórúkọ jésù ìdìbàjẹ́ ò ní ògo ni forúkọ olúwa ní orúkọ jésù kristi olúwa wa. bá ó ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà ní ọ̀la lórúkọ jésù ẹ̀mí tó bẹ̀rẹ̀ kó parí ẹ̀ agbára àti ìrìn àjò náà olúwa fi fún wa ní orúkọ jésù kristi olúwa wa ẹjọ ká tó ṣe mo fẹ́ rọ̀ wá aago mẹ́fà la pàdé lọ́la ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò kò ní rárá kan bí bàbá wa ṣe sọ tí ẹ bá lè gbà aago méjìlá sí ìwọ̀n bí ẹ bá lè rọjú débi kájọ break ní aago mẹ́fà ó wà òkè ẹ má jẹ́ ká rọjú ṣe rárá ohun tó ṣe pàtàkì ń bẹ ni pé ṣe rí tí a bá ń fi ayọ̀ ṣe tí a ń fi ayọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí à ń bomi rin àdúrà wa ni ọlọ́run ò fẹ́ kéèyàn kùn rárá ẹ má jẹ́ ká fi òròjú kò sí nǹkan tó burú nù ẹ̀ jẹ oúnjẹ wá jó wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì jọ gbàdúrà àdúrà wa gbà lórúkọ jésù gẹ́gẹ́ bọ́n ṣe sọ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ́wọ́ nínú pípèsè ohun ìtura fáwọn èèyàn ẹ̀rí màmá wa ọ̀dẹ́nẹ̀ àbí màmá wa Adéwùsì wọ́n ti ṣètò gbogbo ohun tí a máa jẹ jálẹ̀ ọjọ́ mọ́kànlélógún ẹ̀ wọ́n ti fi ọjọ́ kọ̀ọ̀kan sí àti nǹkan tí a máa jẹ a ò sì fẹ́ kí ẹ lọ gbé nǹkan wá tó máa tó pọ̀ jù kó má lọ waste ẹ jọ ẹ̀rí wọn Olúwa gbàdúrà wa ẹ jẹ́ ká gbìyànjú aago mẹ́fà gẹ́rẹ́gẹ́ kẹsẹ̀ wa pé tí ẹ bá lọ bí iṣẹ́ kò sídìí kankan tí a fi láti jókòó sílé ní ọrú ọjọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá ká ṣe é olúwa gbàdúrà wa jẹ́ kí oore ọ̀fẹ́ jésù kìí ṣe lò wá fẹ́ mọ́tò ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmì lórúkọ jésù àmì olúwa ìwọlé ọlọ́run wa má jẹ́ kéèyàn kó borí wa olúwa ìwọlé ọlọ́run wa má jẹ́ kéèyàn kó borí wa olúwa ìwọlé ọlọ́run wa má ṣe jẹ́ kéèyàn kó borí wa àmì hallelujah hallelujah hallelujah ògo fọlọ́dùmarè kábíyèsí ẹ̀ṣẹ̀ ẹ̀yàn ọmọ ọlọ́run ọ̀sẹ̀ yá dáa lórúkọ jésù.